mọ́ lórí o. bẹ́ẹ̀ni. sísá ti rè ọ̀dọ́gba tí kan gùn lọ ẹ̀yìn bí aṣọ rẹ̀. bẹ́ẹ̀ni sọ. ọ̀pọ̀ ẹ̀ ṣe aṣọ gan-an fún. ẹ̀ẹ́n òní ń dí mi lọ ní àyìn. sẹ́ẹ̀rì ìṣòro tá à ń fojú ilé iṣẹ́ yìí lẹ̀ tó ìgbà ìgbà yìí ń bá ṣe tán pẹ̀lú ẹ̀ ẹ gbà pé ọlọ́run ọ̀fẹ́ ní ewé yẹn bẹ́ẹ̀. ibi ló wà ẹ dámilọ ibi ló wà bó ṣe máa dúró tó máa tójọ́ káàkiri ṣóṣóṣóṣóṣó òní dúró sí di iṣẹ́ tó ti sanwó fún ẹ ló ṣe ń bì so ti parí iṣẹ́. òun náà ni mò ń ṣe lọ òun ló ń ṣe níbi tó dúró sí ìyá mi òun ló ń ṣe tóun tó jọ káàkiri. díẹ̀ lọ sí bàràkì báyìí báyìí wá rí pé iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ti bọ́ ọkùnrin lórí o. wo bó ṣe ń bọ́ sọ̀rọ̀ kò tí ẹ ti bẹ́ẹ̀ pọ́n orin náà rí mi ó sì lóun rojọ́ sọ̀rọ̀ rojọ́ ni pọ̀npọ̀n lóye ló dúró ni tí mo dúró tí mo fi lẹ̀kẹ̀ ọwọ́ torí lẹ̀kẹ̀ lọ́wọ́ lẹ̀kẹ̀ lọ́rùn èhó lọ̀túnba Ah! wo bí yìí bá jẹ́ ìrì kò ní fásíwọ̀ ọmọkùnrin ra èmi kọ́ lórí fín gbogbo òlú lórí fín o. nǹkan tá à ń kojú níbi iṣẹ́ yìí nìyẹn o ṣe gbogbo nǹkan báyìí ló máa ń múlẹ̀ kókókó táyé bá kọjú síwájú ẹ̀yìn ló máa kọ títí ẹ̀ sí a ti wà used to it. ẹ̀wọ̀ jẹ́ kí n tètè máa tó máa padà nínú àmúṣe sọ wàhálà ní ìjẹ́ ìta ọ̀dà ọ̀fẹ́ fà mọ́ra èmi èmi odidi ọ̀dún. fún ọ̀túnba tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ. tó bá níyàn ní owó burúkú lọ́wọ́ ṣé o mọ àwọn owó tó máa ń yàyàn wèrè tó bá ló níwó lọ́wọ́ ọ̀túnba yẹn ni ah! ó ní owó tó ń ṣìírí lọ́wọ́ ni ah! torí ẹ̀ ni mo ṣe mú ẹ because nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi ni pé tó bá dé bẹ́ẹ̀ ọmọ mi ah! wọ́n wá bá mi ṣe eré burúkú fún mi sórí àwọn eré yẹn wàá ṣeré forí àdàrò wọ́n wá ṣe kí wàá gbé lọ sí highest level level tí òde rí ní ayé ẹ̀hún ló máa gbé lọ o tó jẹ́ pé tó máa fi filẹ̀ a máa bàbẹ̀ fún ni. ah big sis a lè di bí ó yẹ kẹ́ jẹ́rìí mi náà ó yẹ kẹ́ ti mọ̀ mí ó yẹ kẹ́ mọ̀ mọ̀ ọmọ ẹwọ ọmọ ẹwọ ọmọ ẹrù ti pọ̀ jù ẹrù rè ẹrù rè ah ẹjọ àwọn tí mo ti ń gbé jà fún tipẹ́tipẹ́ ó yẹ kó ti máa ròyìn mi fún yín ìpè mo le gan ṣe wá rí ọ̀tún wáyé ṣé nígbà tí màmá fi parí pẹ̀lú ẹ̀. Ah, ó máa ma làtàn rìn ni. mo trust ẹ mo trust ẹ ọmọ mi ìwọ kọ́ ni ọ ṣé wàá rí fèyí tó bá lè ṣe bí mo ṣe ní kò ṣe yẹn ah atm yẹn a máa sanwó títí dọjọ́ alẹ́ ni. ah fifty b fifty b ẹ̀wò ṣe ni mo yín sọ̀rọ̀ yẹn orí mi dẹ̀ ń ṣe hóhà hóhà hó ó dàbí ni pé mo ń gbọ́ orin ni ṣé wàá rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ṣe rí ká má fi ọ̀gá pọ̀lọpọ̀lọ kẹjọ kí n tètè gbéjà lọ́ba kíákíá kí n kò sanwó wọlé nọ́mbà kan. ó tún báyìí nà. èyí ò dé o ó dé o ó dé o ah kí ni gbogbo wòrowòro yìí ṣé bá ṣe ń ṣe tẹ́lẹ̀ nìyẹn ni ah, ah, ò ń bẹ́ ò ń bẹ́ gan-an. bí ẹ̀wù ìgbàgbé gbogbo yẹn náà ah, ó dẹ̀ má bínú mò ní ṣèyẹn mọ́. àrùn kan ti máa ń sọ fún ẹ̀ ní àrùn ò balẹ̀ wúrúwúrú ẹ pọ̀ ah fèyí kò ní dáko débẹ̀ kó lọ fi gbogbo owó rògbòrò yìí kó lọ fi bàbẹ̀ jẹ́ o torí tó bá fi lè ṣe bẹ́ẹ̀ máa bínú sí ẹ gidi gan ni o inú mi ò ní dùn sí ẹ o. ọ ẹ gbàgbé ẹ gbàgbé ẹ ó dà mo ti gbọ́ mo ti gbọ́ mọ̀ èmi kàn wò pé kó ba lè fast náà ni kò yẹ yín. ṣe nígbà tí àwọn ọ̀rẹ́ mi fún mi ní nọ́mbà ẹ̀ dání pé ó máa ń ṣètò ọmọ pé ó dẹ̀ ṣú ọ̀gan in fact mi ò kọ́ fi gbogbo ara gbàgbọ́ but mo ní kí n ẹ̀ try ẹ̀ o but ṣé mo ṣe ń bẹ́ sọ̀rọ̀ ẹ̀ <laughs> kí n má tẹ̀ ẹ̀ ló ẹ̀ kí n má tẹ̀ ẹ̀ ohun ẹ̀ bó ṣe ń sin létí mi tó ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ ó fi hàn pé ohun rere létí násàrẹ́tì ẹ̀ jáde wá ọdún <laughs> eh, wọ́n ṣàlàyé fún wọn ni pé owó tí mo san fún ẹ pé àwọn ò kì í san tó bẹ́ẹ̀ èmi wọ́n rò wípé eh, bí mo ṣe san owó fún ẹ yẹn eh, tẹ́pá àwọn ọkùnrin lẹ́ ń san tó bẹ́ẹ̀ ò bá jẹ́ kí ìgbádùn tèmi yàtọ̀ sí tàwọn yẹn náà tó kó má jẹ́ pé irú nǹkan kan náà lájọ máa ń jẹ ẹni tí mo mìíràn pé kémi máa jẹ irú àmọ́ tó fi ránṣẹ́ sí wọn jẹ́ pé tí ń fọmọ́ ránṣẹ́ gangan ìdí àgbà. Ah, ah, ọ̀túnba rárá o. ó rọrọ wo lè sọ lẹ́nu ìbáyìí ọ oh, wájúwájú yín pọ̀. Oh, ọ̀túnba abẹ́ta kẹ́ ti bí pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ ṣẹ gbọ́. O máa ní sùúrù ó ṣe orí gbogbo àwọn àwàdà tó máa ń kó fáírọ̀sì wọnú mẹ́mórì yẹn mi ò ń láìkẹ́. Like ṣe bí kùn mí náà ni tí mo jẹ́ ń rogodo àti pẹlẹbẹ ń bọ̀ so it's nobody cup of tea ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. ọ̀túnba láti gbà tẹ́mi ti ń ṣe bísínẹ́sì. èmi lèmi máa ń send àwọn girls lọ fún clients mi any of my clients tó bá dé fẹ́ girl ti bá send then ó máa ní láti gbàgbé gbogbo deal yẹn nìyẹn nǹkan tẹ́mi máa ń ṣe nìyẹn mo dẹ̀ mọ taste àwọn clients mi ṣe tẹ̀ rí láti gbàtẹ́ ti bá mi sọ̀rọ̀ lórí phone mo ti mọ texture voice yín mo dẹ̀ ti mọ obìnrin tó máa bá ru voice yẹn lọ mo ti mọ̀ ṣe tẹ̀ rí ọmọ tí mò send sí jẹ́bàjẹ́ ẹ gbádùn ẹ̀. àmọ́ ti gbọ́rú ẹ̀ rí o pẹ̀lú mo bá advice. ṣe pé tí bá ń bọ̀ bóyá kò fi pa kan ránṣẹ́ pẹ̀lú ẹ̀ so that ìyẹn á bíi two kilometres síbi abá wà tó tó bá di pé kò lè rìn mọ̀ ìyẹn á lè tó ẹ̀ lọ́lé torí bó ṣe ń wò mí mi máa ń ṣe kí ni bẹ́ẹ̀ tó ń fẹ́ gba sálárì bẹ́ẹ̀ ni mo mú ní bàádà gan ni ìyàtọ̀ sí náà tó bá wò bẹ́ẹ̀ ṣe ń ṣe mi ò kàn lè gbà kí wọ́n rìkọ́dù rẹ̀ ni mo ń ṣe kọjá àwọn tí wọ́n fi ń ṣe. <laughs> ẹ̀yin ọkùnrin dé o. mo gbóná gan ni ọ̀run nìkan ti bá mi bẹ́ẹ̀tì rí in fact wọ́n kó kúrò lábẹ́ mi ni bẹ́ẹ̀ ni torí pé ńgbà tó wò mí wò wí pé mo kúrú ńgbà tó débẹ̀ lọ́wọ́ pé àti ibi tó yẹ kí n ga sí ọ̀tọ̀ ni ó ní bọ́ ọ̀sàlẹ̀ mo ga sí ọdún tó fi ń wò pé mo yọ ọkùnrin bò débẹ̀ lórí pé ipò disturb. tó bá ti débẹ̀ méjì kò pè mí o ìyẹn ti di dandan. ṣùtì secondly and more importantly eh? My baby got tí mo sọ fún ẹ o àṣekúdórógbó You could be my yẹn ṣe o. lédi bí mo ti sọ fún yín kẹ́ fọkàn ara yín eh, trust me now Emma, worry. Sherry, ṣe rí my friend, fúnra rẹ̀ á délé ròyìn fún yín. hello. tọ́lá Oh fuck up now. Ah ah, Tọ́lápọ̀ ó fọ́kín fọ́ǹbù ah, ó fọ́ǹbù ló fọ́ǹbù kò yẹ kó jẹ́ ìwọ ìwọ. kí ni gbogbo rádàdà iná ẹ dábìlì ò kí gbogbo rádàdà yìí. ẹ wo tí máa ti fún yín ní instructions mo expect kẹ́ follow ẹ̀ tó di lẹ́tà sọ̀rọ̀ mi yé imẹ̀ mo fà fi kún àròmọ àbí àyọkúrò sọ̀rọ̀ mi yé. but baba. bẹ́ẹ̀ni mo gbogbo gbogbo mo ṣe sọ̀hún jàre but baba òṣìwò ló ń sọ mẹ́ẹ̀ tí mo kí wọ́n gan-an máa hold responsible gbogbo òṣì tó ń ṣẹlẹ̀ ń bíi ó dára bàbá ṣẹ́rí a tún make owó sí ni o i make extra million yàtọ̀ sí owó ọjà tó jẹ́ five million naira I tún make extra one million naira. ẹ ẹ ah then kí ló dé tẹ̀sán wá san yẹn fún mi tẹ́lẹ̀. ẹ bàbá ẹ jẹ́ ká land ni. yóò yóò ṣí sọ́wọ́n jàre. lálọ́ jẹ́ land wọ́n jẹ́ gẹ́gẹ́ bí aeroplane ó máa ní kí lọ kọ́ airport fún yín kẹ́lẹ̀ land yẹ́ ẹ̀ gan dà idiot ẹ̀ wọ ẹnu ẹ̀ wọ́n ẹ̀ gbọ́ mò ń gbọ́wọ́ jàre kí ló ń sọ jàre bàbá ṣẹ́rí bá ṣe ń sọ̀rọ̀ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ owó yẹn wà mí bá. lọ mú wa má bà á má jẹ má fi para o. ìṣòro ọ̀tẹ̀ mi ìjẹ́ kó máa dúró síbi ìlú oúnjẹ lẹ́kọ̀ọ́ máa jẹ ìwọ ọkọ̀ náà yọ ọkùn sí mi lọ́hùn ẹ ní irú owó ṣe máa wọlé. ẹ bọ́ bàbá èmi ni mo fàṣẹ yẹn wọlé èmi ni mo já wọlé náà èmi ni mo ní àìdí àìgbọ̀ngbọ̀n agbókọ̀ bẹ́ẹ̀ síwájú ni. ẹ ń gbọ́ ṣé ó tọ́ ni. ó tọ́ ni bàbá èmi àti agbólójọ já síṣẹ́ yẹn gbà tó dé. bàbá ẹ ṣì ní ọmọ náà ni àyè pé orí ẹ pé ọmọ yìí àyà orí ẹ pé owó yìí ẹ ń gbọ́ ẹ ṣé bá sọ pé òun lòun láì dé àbò ṣe wọlé. bẹ́ẹ̀ ni bàbá but bàbá èmi mo sọ àìdí àyàn di òótọ́ ìmú sọ́dọ̀ bẹ́ẹ̀. ẹ lọ́nà o. kí ló máa ń ṣe ìwọ̀ bọ̀ iná ṣú ara ẹ o ó ṣe máa ń jẹ́ pé wọn nìkan ló fẹ́ borí mo láìkẹ́ o. onírọ̀ ni ẹ onírọ̀ mi kankan. bẹ́ẹ̀ ló ṣe táwọn jà rè kúrò. ẹ wo ọ̀rọ̀ owó là ń sọ ń sìn báyìí ẹ wo ṣé àwọn kan tó wà bẹ́ẹ̀ ẹ the fact pé mo wà ní good mood mo máa bá ẹ ṣe díẹ̀ kan èyíkéyìí inú yín tó bá lè ro bí owó ìṣe máa tún sọ̀rọ̀ mi yé bóyá máa tún wú sí ẹ èmi rẹ́dí láti fún yín ní half a million half a million Baba. five hundred thousand. ṣé lóòótọ́. ah ìyá wèrè mo bẹ́ẹ̀ sọ yẹn tẹ́lẹ̀ lánàá ah ẹ wo. ẹ ìwọ àwọn abilé lọ mọ̀tòmọ̀tò máa kó àánú àpò gbọ́dọ̀ dín o sáà nílò yẹ yẹ ṣe ni mọ́tò tiẹ̀ lọ ní gbogbo lọ. ẹ ń gbọ́. ẹ ṣé màá ló sọ pé as in àwọn boys gbẹ àkóso ìwọ̀kun lára ọmọ yìí ẹ ṣàmù. ẹ ń gbọ́ kí ló ṣẹlẹ̀. Hmm, hmm, ó lè sọ̀rọ̀ náà kí ló ń ṣiyẹ́ ó lè ń dọ̀. ok ok ok ọ̀rọ̀ ẹ ti yé mi ẹ wo bí ṣe wà yìí máa fún yín lówó ṣùgbọ́n ṣé ń gbọ́ mi yé ń sọ yìí ṣùgbọ́n ẹ máa ti ṣe gbọ́gbọ́ fẹ́mi náà bọ́sẹ̀ mọ́ kẹ́bẹ́ ìwà ẹ̀ ṣe last week lọ́wọ́ wálé bàbá. bá àgbàlagbà. wálé ìpàṣẹ. bá àgbàlagbà. Ah, gbọ́ èmi ò ráyè pépé léyìí o àdẹ̀fọwọ́ ah, ah, gbé kínní jọ látàárọ̀ náà ẹ ẹ rí nǹkan kan ṣe sí i èmi ò ráyè gbogbo yẹn má waste time mi o. ó ti rẹ̀ mí ni ó rẹ̀ mí tired. ó ti rẹ̀ wọ́n á bí iná bọ̀bọ̀ ẹ̀ ó sì máa ló ọmọ ọdún mélòó ni ẹ̀ tó ewu wo ló ti yọ lórí iṣẹ́ mélòó ló ti ṣe ilé ayé ẹ̀ tó lóore ah wo gbogbo nǹkan tí mò ń bẹ ìfà yíyọ ọmọ gbò mo kàn án bẹ ṣe léré ni o ah mo gbé gbogbo ọjà wa ni má dọ̀ òun rárá dọ̀ spirit mi. can't you understand wọ́n ń wo pé bóyá gbogbo iṣẹ́ tí mo ti ṣe látàárọ̀ lọ́fíìsì o mọ̀ pé mi máa ń fara ṣiṣẹ́ gan ni ó dàbí pé gbogbo ẹ̀ ti wá affect me i'm so weak tired owó gbogbo tó ṣe ń kó tó ń fọwọ́ gbé bá mi ṣeré látàárọ̀ kó tiẹ̀ you know i'm not feeling it bóyá tó bá tiẹ̀ lè bá mi get you know stimulant tí mo kàn lè gbé jura ó mọ̀ kórì mi wá ṣínà lẹ̀ kí wá o get o ti get ẹ dáadáa kí wá bá ẹ kí wá but as it is owó náà wò i'm just there. ìwọ náà fẹ́ gbé nǹkan lura ní sùúrù náà ṣé òrẹ́rù ni òrẹ́rù tí mo gbé wá ni mo ṣe gbé níwájú báyìí ni mo tún gbé wá látẹ̀yìn wa táwọn ta ni mo kó gbogbo ìjà wá fún ẹ ni kí ló tún fẹ́ jíjà ẹ ju swaga tí mo gbé wá yìí lọ. ṣùgbọ́n mi náà fọjú i can't see mo ti ẹ̀ ranjú mọ́ gbogbo ẹ̀ látàrọ̀ báyìí látàrọ̀ owó látòkè délẹ̀ bó kò kò ṣiṣẹ́ kò débi báyìí ọmọ bá mi wá nǹkan gidi ọmọ jẹ́ kí n gbà nǹkan sára tí wàá ọmọ gbà nǹkan <laughs> ọmọ ìwà ìwà ọ̀sán mi nìdàkúdà mi báyìí take something and my bá ẹ tí máa dé bá ẹ àyà ajá. ayọ̀ you trust me. You ìwọ wọn nǹkan tó máa gbé ìlúra ah sórí nǹkan tí mo lè máa fún ẹ wàá lu ẹrù abẹ àyà ajá my ọṣìṣẹṣẹ bàbá wọn wàá ṣiṣẹṣẹ jù. ọmọ yẹn get something for me. get ready oh, to perform dear. the koko. àyà ajá ẹrù abá ẹ o ò tán tí wàá bẹ̀rẹ̀. tẹ̀lé ara wa wọlé. ẹ ọmọ ọkàn tiẹ̀ ti ń ṣe wípé ìyàwó mi ti ń bọ̀ so ní kí n máa sáré wọlé <laughs> ẹ so báwa ni. yeah hectic hectic hectic as usual. all right kí a wọlé. Jídé ibo ló ti ń bọ̀. irú <laughs> bí èwo ni office of course. Jídé Jídé Jídé ẹ̀mí ló ní mo pè é. ẹ̀mẹ́rin ẹ̀ márùn-ún ṣé yẹn má tàrà rárá. Jídé má test mi protest me, because kò ń ṣe bó ṣe múra kúrò nílé láàárọ̀ nígbà tó lọ sọ́fíìsì ọ́fíìsì mo jíde. mo lè fi ọlọ́run búra ọ́fíìsì mo ti ń bọ̀ oh <laughs> okay aṣọ yìí ló ń sọ àdé. yeah your shirt Baba Jide roberts your shirt because tó bá yà ń sìn wá ní bíọ́lá tún ti bẹ̀rẹ̀ o wá ní mo tún ti bẹ̀rẹ̀ o ibo ló ti ń bọ̀. ọ́fíìsì ni ṣé orí nǹkan tó ṣẹlẹ̀ rèé àwọn expatriates wọ́n wá sí company wa so the company thought it wise pé kí n gbé wọn lọ sí factory so that wọ́n á lè inspect it and of course mo lè wọṣọ <laughs> tí mo wọ lọ síbi iṣẹ́ lọ síbẹ̀ náà. wàdẹ̀ ti sọ yẹn fún mi tẹ́lẹ̀ o ti fẹ́ máa jẹ́ kí n bínú. ẹ̀jẹ̀ ti fẹ́ máa rú ẹ́ ọlọ́lá jùlọ mi kí o máa bínú máa bínú sí mi. <laughs> all right apology accepted. <laughs> okay um, ohun kan tí mo máa wàá hug ọlọ́lájì lọ. who am I? ọlọ́lájì <laughs> lọ. ok ó ṣì kókó ìtàn. bẹ́ẹ̀ wàá bá ọlọ́lájì lọ gbé hamburg. ọlọ́lájì kí ló tún kíkọ́ máa ṣe fún ọlọ́lájì lọ. don't see me. Ah! It's not, it's not, it's not, it's not. ajá bọ̀bọ̀ oh, wo ẹ̀rẹ́ uh-uh. sórí tó bá da ilé ìlú ra Ah. wa ṣiṣẹ́ ṣe. òfò ni òfò ni ṣé a wà ní gbàgede báyìí òun gbé àtíkè wa kí n máa kun sójú kọ́ nìyẹn ṣé ìwọ mọ̀pọ̀ ọkùnrin tí bóyá tí ara ẹ̀ ò pé àbí tí ò níṣẹ́ ara ló máa ń kún àtíkè ìwọ ló ní ìdẹ ẹ bóyá tó bá tiẹ̀ kún tójú ẹ look fresh bóyá ó tún lè stimulate mi bọ̀ jọjọjọ gbé powder kúrò mi bàjẹ́. <laughs> bọ̀bọ̀ iye ò tí ẹ lé wo bó ṣe ń fẹsẹ̀ halẹ̀ halẹ̀ níwájú ọmọge ilé ni wọ́n ń pè ní powder ah cocaine. sori tó bá lù orí àwọn gbogbo ọmọdé a máa rìn gbogbo ìkọ́ a rìn nínú orí ẹ̀ gbogbo àárẹ̀ a máa ṣe gbọ̀rọ̀gbọ̀rọ̀gbọ̀rọ̀ wọ́n ti ṣiṣẹ́ jù á bébì mi. ẹ̀wọ̀n lọ ṣẹlẹ̀ tó ti lọ́rùn náà wọ́n waste time mi náà. fún ara ẹ ọwọ́ ara ẹ ló fi gbé débi ojú ẹ fọ́ tí ò ní sọ̀rọ̀ kankan níbí o. kalẹ̀ tí mo máa hàn gé ẹnu kalẹ̀ síbí díẹ̀ gbà fọ́ lọ́hùn. àníkẹ́ fọkàn yín balẹ̀ síbẹ̀ ni mo promise yín ṣe pé ẹ̀ gbádùn ara yín ẹ̀ ok rà ó alákòbalẹ̀ lè ṣe o. èrò kí ló dé tí fèyí náà ṣe tí ìbẹ̀rẹ̀ ọ̀tún náà by this time. àṣírí ààbò bọ́ọ̀lù ò bá fẹ́ tú délédùn àbá ti yẹwọ́ ó ti di dandan káyé ó gbọ́. ìgbésí ayé méjì yìí kò dẹrùn rárá o èmi ni wọ́n ń gbìyànjú kí gbogbo bíi mọ́ tónítóní yìí ah, ọlọ́run ṣàánú mi. àṣírí ààbò bọ́ọ̀lù ò bá fẹ́ ó tú mẹ́lẹ́dùwà bá ti yẹwọ́ ó ti di dandan káyé ó gbọ́. ṣé o ṣetán láti fún wa lórúkọ. ayọ̀ ayọ̀kúnlé ṣe mú sọ́pọ̀ onífẹ̀ẹ́ mi ni. mo sọ bẹ́ẹ̀ a jẹ́ pé mò ń tàn ẹ́ nìyẹn o dá mi lóhùn bó ló ti rí ọjà tó ń gbé káàkiri. Ayọ̀kúnlé òde jọ̀wọ́ ṣánú mi wo wọ́n máa pa mí ni. ẹ lọ ti mọ́nu sẹ́ọ̀ táwọn ìmọ̀nà yẹn wà. ìjọ ìjọ máa jẹ́wọ́ máa jẹ́wọ́ ibùgbé ooo wọ́n dẹ̀ kìlọ̀ fún mi títí ara mi náà tún sọ̀rọ̀ fún mi spirit mi sọ pé mo gbọ́dọ̀ lọ mo náà fi dọ̀dọ̀ mo ṣàwà ṣáá ni mo ṣàṣorí kọ̀ọ̀kan. o ò lè gbọ́ owó nàbí tó ń ṣe yìí ti wẹ̀ lákìyẹmí ara o ò lè gbọ́ má waste time fún alórúkọ náà sìn. Mm. ẹ wo èmi ò ráyè wo dáadáa yìí kí là ń ṣe tán fún alórúkọ dáadáa ẹbí fi máa jẹ́wọ́ rasky ni rasky lórúkọ ẹ̀. rasky rasky ṣorúkọ nìyẹn náà ṣá. ẹ wẹ́ẹ́ báwo la ṣe lè gẹ́ẹ̀tì ẹni tó ń jẹ́ rasky yìí. ayọ̀ òde ju ṣé mo ti fún yín ní information tó ní. ẹ túbọ̀ ṣiṣẹ́ yín lórí ẹ̀. màmá máa jẹ́wọ́ máa jẹ́wọ́ ìsáìdì bíi ìkejì àrùn àbọ̀tì ìgbẹ́lẹ̀ rẹ̀ ti rẹ́sìkì. Um, ẹ lọ prepare everything Oh my mú wa for a reading another one hour. ìwọ ha You lórí burúkú ààrẹ ìwọ ìwọ lọ́kọ̀ọ̀kọ̀ me, ha kò ní dá fún ẹ̀gbọ́n ha wo wọ́n gbà ooo ha wàá dé máa brag wàá máa ṣe wàá máa ṣe wàá máa ṣe ah ṣe bí mo bọ́ iná mi and this kind no come with that wàhálà tó bá ní tèmi náà ò ní jẹ lọ sí fún àná. ah kó jẹ mọ kó jẹ mọ ó lè ọ ó lè ọ ó lè ọ ó lè ọ ìlà ọmọ náà ah ìwọ ah ooo ah mo wá gbà ní. ah ilé ẹ̀fọ́ aṣọ òwe yìí lárọ. wọ́n máa ń ka lára ní bàbá olóyìn púpọ̀ yìí nìjà ọlọ́run púpọ̀ mi nìjà. ó ṣe eré ni ṣé mi ni wọ́n bá a sọ̀rọ̀ tó ń juwọ́ tó ń juwọ́ má bínú bá mi. ọbẹ̀ mi gba ojú ẹ̀ sí lọ́tà ni. èmi ò fọ́ọ̀ṣì ní bẹ́ẹ̀sì mi o ẹ kó ṣì lọ́dọ̀ láti mọ̀ kó ṣì lẹ́rẹ́ máa ṣe ń bí. àǹfà máa yẹ ló ń bọ̀ ló ń bọ̀. bó ṣe wá lọ́tún náà wá ló sì. ajá wà ajá wà. agbára ilé ọ̀hún onítàtà wàyí náà ni ó tutù. ó ṣáà lò. ẹ kí ló á kú. Everybody, please. Tó bá mú fún bẹ́ẹ̀ máa fi bọ̀ fún here. everybody nínú yìí ni. Wà lẹ́fọ̀ àgbò òṣì go ó sọ fún you ń bọ̀. Hmm. Wobì, ibo You wọ́n ti wá, kí lórúkọ ẹ̀? Èyí ní ìgan lọ́wọ́ pálábá ẹ̀ máa ṣe kì í ṣùgbọ́n. Káwọ̀ ẹ̀ sókè táwọn òpó ń bẹ́ẹ̀ ṣeré. Ah. Ah. Ah. Yóò ṣe <coughs> àbí wọ́n kọ́ ni raski. ẹ èmi ni ẹyẹ lókè òkìtì àṣà omi bá ẹ fi sọ fún ẹ láyé pé ìkọ̀kọ̀ gbà nìyẹn ẹ ní mọ̀mọ́ mo wà mo ti sọ jálẹ̀ mo ti gbọ́ lóta àgbowó ẹ̀. wọ́n ló ń ta ló ń ta kókè lágbègbè yá mi èyí ìkọ̀kọ̀ ni màá fi ẹjọ́ fi káwọ́ ẹ sókè. Anyway, òkè ọkọ tó ṣẹlẹ̀ mo ti understand nǹkan tó fẹ́ mo fẹ́ kí n tọ́pù owó àbí eh, mo fẹ́ kí n fowó ẹ̀ níta tí tẹ̀ ló fẹ́ tó bá ṣe fẹ́ máa fún ẹ máa bọ̀ nílé ìwé ká sọ. àwọn ọ̀gá àwọn ọ̀gá àwọn ọ̀gá jẹ́ kò mọ̀ pé ìgbọ́rọ̀ lè ní ìyẹ ìgbọ́rọ̀ lè ní ìgbọ́rọ̀ lè ní. ọ̀gá ẹni wọlé jọ bó ṣe wù kó pẹ́ tó ilẹ̀ á máa mọ òkun ṣe ká tẹni bẹ́ẹ̀ kí lójú ó igi aró. You. But they shouldn't be playing pranks at this time of oh, no, right. no, Let's go back to bed. ibo lo ti ń bọ̀ látànù gbọ́n Lady B ti ń wẹ̀ Túnbà, tèmi bá mi pọ̀. Kí ló dé? Ṣé o wà right? Ayọ̀kúnlé ló fẹ́ pàtẹ́ mi jẹ́. Ah! Túnbà, tèmi bá mi pọ̀. Kí ló dé? Ṣé o wà right? Ayọ̀kúnlé ló fẹ́ pàtẹ́ mi jẹ́. Ah! Shall I beat báwo. Hey, ah, tí ò bá kí n ṣe olórí burúkú ayọ̀ yen. tí ọmọ ṣadé òṣì yẹn introduce me si. mi ò bá má wọnú ilé yìí ah, lóòótọ́ ni lè di bí ìgbésẹ̀ fún mi o èmi dẹ̀ wò yí pé kí sáré lọ jáṣẹ́ mọ́ra ọmọ bí ṣe wá ṣe rí náà ni mo ṣe lọ sọ́dọ̀ ayọ̀. pé inú oṣù sọ́hún jọ. so nǹkan tó ń ṣàlàsọ fún mi sí ni pé. lè di bí ìwà ṣe alálùbáríkà fún ó eh, wá lọ ṣiṣẹ́ olórí burúkú kan ta fi eh, ṣayọ iṣẹ́ tó lè pè fún ẹ. èmi náà rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o lè rò ó. Eh, níkẹ́ ṣé o believe pé ndlea agent láyọ̀ ṣá. irọ́ ni báwo ló ṣe mọ̀ ah! nígbà tí èmi àti ẹ wà lórí ọba wọn á wò pé kí ló ṣe bàbá yìí tó ṣe bí olórí burúkú ìgbà tí ò lè perform hmm. mo ṣe gbèrú fún nìyẹn pé kó dàlúra bí ah! ṣe wọ́ nìyẹn o mo ṣe pé gbogbo àwọn bọ́ìsì tó ti àìtí sálẹ̀ nìyẹn pé kọ́ máa bọ̀ lókè bó ṣe arrest mi nìyẹn o bó ṣe arrest mi nìyẹn o ọ̀rẹ́ mi wo wọ́n ṣe fi mí sílẹ̀ báyìí ni mo ṣe ń bọ̀ léyìí. tẹ̀gbọ́n náà wọ́n ṣàlá sọ fún mi sí pé bọ̀bọ́ yẹn tó lè sọ̀rọ̀ yẹn tó máa ṣe bọ́ọ̀dẹ̀ tó yẹ pé kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán wàláì mi ò lè rò mo níkẹ́ àfi tí mi ò bá kí ṣe fè iṣẹ́ ayọ̀kọ́lódé nìkan ló kù ayọ̀kúnlé agbúrò mi. jọ́dí ní tiẹ̀ ní sùúrù fíṣà yọ̀ dúró dúró náà. alàgbà lọ́wọ́ ẹjẹ́ àfọ̀rọ̀wá ti síbì kan. ọ̀túnba mo rò pé a ti fọ̀rọ̀ wa ti síbì kan náà ẹ̀yin náà mọ̀ pé ní company wa ó ní ìbáṣe máa ń ṣe so tẹ́yin náà bá ti lè gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé um, ìyókùn ọwọ́ yín ló kù sí. ẹ ẹ arákùnrin rọ́bọ́ọ̀tì ṣé bóyìnbó tó ṣe pẹ́ńsù náà ló ṣeré sà gbogbo procedure nǹkan nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí ṣé bẹ́ẹ̀ yìí náà lẹ́kọ́ ohun tó kàn kọ́ sí ìjùkọ́ ẹ sọ pé ok ẹ ti approve ẹ o kí n máa supply mo nǹkan tí mo hate gidi gan òun lẹ́ ń sọ yìí èwo ni short cut ẹ lè ṣe nǹkan normal procedure ni gbogbo nǹkan ní organization kò sí organization náà wọ́n ní procedures tó máa ń tẹ̀lé. mo hate ọ̀rọ̀ short corners ṣọ́rọ̀ mi yẹ yín tá a bá máa ṣe nǹkan ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ kó dé lè rí bó ṣe yẹ kó rí any other thing than that ọtúnba ẹjọ tó lọ lọ ẹ má tún bá mi sọ lóru ọtẹ sọ. ẹ ṣe é ẹ wò wípé sẹ́ẹ̀rì short corner sẹ́yìn ń sọ ẹ̀ ọlọ́run gangan fúnra rẹ̀ ṣe. ṣé ẹ tí ìdí ìdílé mi bá dé pé first born mọ̀lẹ́bí yẹn kò ní rí ṣe kò ní lówó lọ́wọ́ last born dẹ̀ máa rí ṣe ṣé ọlọ́run kọ́ ló ṣe short cut fún last born tó rí ṣe ju first born yẹn lọ. Ah, Mr. Robert ẹ ń fi mi tú ẹrù káàkiri ẹ dúnà ǹjẹ́ èrò pé ẹ̀mẹ́ tó jókòó wájú yìí high chief ni mí o ọ̀tún babadé kalẹ̀ ìlú fẹ́mi lóye wọ́n ẹ fi mi tú ẹrù bí mo bá tiẹ̀ jókòó tẹ́ ẹ̀ bá rí mi dáadáa ṣé ẹ̀ rí lẹ̀kẹ̀ ẹ̀ rí lẹ̀kẹ̀ lọ́rùn ẹ̀ rí lẹ̀kẹ̀ lọ́wọ́. ok tẹ́yìn bá náà ní tẹ́yìn bá náà ní ṣe wọ́n máa tí ó jẹ yóò sì béèrè fún wo jẹ́ kó yí ẹ ṣé olórí àga tó wà yẹn ó ṣe àga titun o if you don't know ẹnìkan ti wà ń bẹ̀ before you. there is not a permanent seat for you you don't know kí ni rẹ̀ ń gbé wo tí n bá ṣe tán pẹ̀lú ẹ̀ ṣé irungbọ̀n ẹnìkan ló funfun màá mẹ́sùn pé bó ń jẹ irun pátá lára ló funfun èmi mo sọ bẹ́ẹ̀. ẹ wo high chief or low chief whatever tẹ bá ń gbéra yín that will be in your own kingdom or uh, palace ibi this is an organization ó dẹ̀ ní bá ṣe ń ṣe nǹkan bíi and ẹ má ever ever tún bá mi sọ irú èdè tẹ́ ń pè yẹn ṣé mi lè ń threaten ẹ wò tẹ́ bá ní nǹkan míì tẹ́ fẹ́ sọ. So ilẹ̀kùn nìyẹn ẹ jáde. kí tó pe àwọn ọmọ ẹ̀kọ́ wa wọ̀ yìí. wọ èmi <laughs> o mọ anything. tí ẹni bá dánwò ìwọ rẹ̀ ọ lọ ẹ má ló ju wàwà síbi kan odidi ìlú kan lójú ibi kan ẹ̀yìn rẹ̀ ò dẹ̀ lè dá. èmi ọ̀tún bá. wọn á wo ìlú yẹn. fèyí ṣayọ̀ kúròdò. Um, lady b ẹ má bínú sí mi ẹ wò mo lè ṣàlàyé. àlàyé àlàyé kí ló fẹ́ ṣe tell me àlàyé kí ló fẹ́ ṣe. ó yẹ kẹ́ mọ̀ mí náà pé mo kì í ṣeré èèyàn bẹ́ẹ̀ mo kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà lady b ẹ wò wọ́n arrest mi ni ẹ má ti jẹ́ ká sọ nípa yín sí i má máa ṣàlàyé fún yín later later. wọ́n arrest ẹ kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó fi arrest ẹ. serious mistake ni mo ṣe mo ṣe lo opportunity yẹn mọ́ mi. ẹ wo ẹ jẹ́ ká tiẹ̀ gbàgbé ń pa ẹ̀ báyìí jẹ́ àgbàgbé ń pa ẹ̀ pátápátá ọ̀rọ̀ ọ̀túnba ni mo ní kí wá bí alfa. o lè máa bí mí sí pé ọ̀túnba ń kọ́ alfa ó tẹ̀ ti dáná lé mi ṣé o fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀ ni àbí báwo ni. mo fẹ́ lọ náà ni torí ẹ̀ náà mo ṣe ní wá bí. ẹ ó sì lè lọ ìyẹn tó bá tún débẹ̀ kó lọ máa fọ́n bù ọ̀ tó bá tiẹ̀ tún ní lọ rárá ni. mi ò ní fọkàn gidi bí ó yẹ kẹ́ mọ̀ mí jù gbogbo yẹn lọ náà tí o máa gbé tì. nítorí òmùkú mo láìkẹ́ ló ṣe máa ń ṣe wọ́n rọ̀ wọ́n láìkẹ́ that's why you are my big sis. sórí iṣẹ́ tí mo fẹ́ kó bá mi ṣe tó bá bá mi ṣe inú mi á dùn kan in fact tó o bá ṣe fún mi tó yanjú màá mọ̀ lórí kó má ṣe nǹkan kan mìíràn fún mi láyé ìmọ̀ òyìn ti tó mi torí bò bọ́ ẹ̀ ó ṣẹ̀ mí mo fẹ́ fi rí i pé ẹni tó gbọ́n tó sọ pé ẹnìkan ò gbọ́n òun gan ni bàbá wèrè òun ni bàbá àdìgbò lógi kúlẹ̀ mo fẹ́ kó o bá mi kó bá àkóbá tí mo fẹ́ fún un wàá manufacture àkóbá yẹn ni o tẹ́ pé kò ní bọ́nú ẹ̀ àkóbá tẹ́ pé tó bá máa mú jìyà lọ́wọ́ ìjà yẹn máa ní legal backing tọ́wọ́ ìjọba máa wà ń bẹ̀ àwọn ìyà tẹ́ pé punishment mo fẹ́ kó serve àwọn punishment tẹ́ pé á jẹ́ factory fitted punishment ìyà tó máa jẹ́ á jẹ́ pé ìyà ìyà original ni omi ò fẹ́ kó jẹ́ ìyà chinko yorùbá mi ò ti yẹ because ah bọ̀bọ̀ ìṣe mi ó ṣe mí gan-an mo dẹ̀ fẹ́ kó mọ̀ wípé èèyàn ju èèyàn lọ ah! mo fẹ́ kó mọ̀ pé a yàtọ̀ síra wa mo fẹ́ kó mọ̀ pé àwọn kan wà tẹ́ pé wọ́n súnmọ́ lọ́hùn mo fẹ́ kó mọ̀ pé bọ́lọ̀ ń ṣe prógrámù ilé ayé yìí bóyá ẹ̀ ló ṣe prógrámù ọ̀run àwọn kan wà tẹ́ pé living room ọlọ́run ni wọ́n wà àwọn kan wà tẹ́ pé bọ́sikọ́ta ọlọ́run ni wọ́n wà a kò tiẹ̀ súnmọ́ ara fẹ́ǹsì ẹ̀ mo fẹ́ kó mọ̀ pé àwa yìí àwa àtọ́lọ́wọ́ àwa jọ ń sùn àjọ ń jí ni pé àkóbá lè pín bó bá ṣe wà fún anybody. ọ̀nkú ah! ẹ dẹ̀ ń ṣẹ́ mi ẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní pé ẹ̀mẹ́ ní tẹ́ gbéṣẹ́ fún àwa ẹ̀ àwa ẹ̀ à ah! lẹ́mi tó jẹ́ pé tí n bá fẹ́ kóbá kò gbà mí ní kankan in fact ok ṣé ẹ fẹ́ kí àkóbá yẹn bẹ̀rẹ̀ látọ̀la ni àbí báyìí báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí ah! in fact tó bá wá ṣe pé àkóbá yẹn ó tún lè jẹ́ pé á tún wà bí ẹn pé bíi spiritual something tún lè wọnú ẹ̀ tẹ́pẹ́ láti bí mo ṣe ń bẹ́ sọ̀rọ̀ kákò bá tẹ̀ ti máa wọlé tì àkóbá tí mò ń sọ yìí mi ò fẹ́ àkóbá tẹ́ kó máa ṣe géètì ẹlẹ́sẹ̀ pé bẹ́ẹ̀ ni ó gbà wọlé o tẹ́pẹ́ géètì ńlá tó lè gba tírélà ìbẹ̀ ní kákò bá wọn gbà kó má yí space kó rọ wọlé tì ó ti géètì ni mò ń sọ ọkọ ẹ mọ̀ pé mo tún ṣoògùn ẹ mọ̀ pé oògùn wà agbára pọ̀ gbogbo ọ̀nà ni màá gbà láti fi di pé mo bá tiẹ̀ jẹ́ ẹ mọ̀ mi tẹ́lẹ̀ náà ifá inú ń bí mi mo ṣe wà ẹ ṣe ó dà pé kí. hello. hello Ọ̀túnba ní aṣọ wa pa. ọmọ yìí ti fẹ́ máa bọ̀ lọ́dọ̀ yín sìn ni torí ẹ̀ náà mo ṣe ń pè yín so ibo ni kó ti wá bá yín. ẹ ẹ máa gbọ́ máa gbọ́ tí mò ń sọ sórí tí mò ń sọ àníwọ̀ gan mo fẹ́ bó yẹn ṣe ń sín létí mi yẹn ẹ ìwọ ni mo àló ti dùn mọ́ mi ìyẹn ni mo fẹ́. òtún bá mo ti sọ fún yín mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo níyẹn ò lè ṣeé ṣe ẹ mẹ́nu kúrò ń bẹ̀. èmi ìfẹ́ ìwọ mo fẹ́ ẹgbà ẹ ti bẹ ẹgbàgbé ẹ pátápátá kò lè possible. ọ̀dà. hello hello hello. so ìyá yẹn mo fẹ́. tájù fọ̀gá ni ṣé tí ẹni tí a gbéṣẹ́ fún náà lélẹ̀ òun nanú kí n pé ta ni sórí fóònù ẹ wọ́n pèsè ni mo bá yẹn sọ̀rọ̀ lórí fóònù pé ta ni láì ṣe pé ó kàwé ṣé wọ́n ṣe kọ́ọ̀sì òfófó yunifásitì ni nǹkan tó yẹ kó ti máa wọnú kárátà kó bá yẹn tó bá yẹ kó mọ̀ kó fẹ́ ṣiṣẹ́ fún mi wọ́n á bẹ̀rẹ̀ tó bá mi sọ lórí fóònù. ọ̀nkú ẹ gbéṣẹ́ fún òfófó ṣé kò yẹ kẹ́ mọ ibi tó ṣòfò máa jẹ́ṣẹ́ yín dé ni ah. ẹ wo ẹ lọ fọkàn balẹ̀ ó tiẹ̀ ti ń dùn mí inú ti ń bí mi bẹ́ẹ̀ ni tẹ̀ ti ń sọ̀rọ̀ yẹn. wà á kò bẹ́ẹ̀ mú bínú lọ wẹ́rẹ́ ni máa wọlé sí yàn ó tí ì rákòbá kò ń ṣe irú yín tí ó mi ń fa àkóbá ní máàpù fún torí àkóbá tó bá ní máàpù bó bá ti ń wọlé solution máa wà fún àkóbá tí ò ní ní máàpù tí ò ní ṣe trace tí ó kàn wọlé tì. iṣẹ́ táwa làwọn ṣe yẹn àwa ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn rí ó ti wú. báwo ni. mo wà bẹ́ẹ̀. jíde yẹn nìyẹn. ó sọ pé jíde yẹn nìyẹn. Ah, jíde robert ó wà bẹ́ẹ̀. ení ìlà máa mu. ó ṣe ọjọ́ sótẹ́ẹ̀rí tó sì to the left ló wà in fact kò sí inú kò sí pé àwọn kan ń disturb wa lé ẹni ó là ń pa àwọn guys méjì tó wà ń ta ẹ ẹ̀yin náà tẹ̀lé débi báyìí. ẹ kí lọ́rọ̀ àwọn bẹ̀rẹ̀ bóyá wọn fowó nìyà tó bá jáde màá ṣẹ́tù wọn kọ́ tá à ń sọ́kọ́ nìyẹn. bàbá ah, mi mo ṣe ń wá àwọn eléyìí mi rojú wọn rí o ah, ó dàbí pé ndla agent ni wọn. ọba jẹ́ ndla gbọ́ kí ló wá fẹ́ ṣẹlẹ̀ kó tó wọn bẹ̀ ni pé tí bá jáde a máa rọ̀gà wọn. Ah, bàbá ẹ̀mí wò pé tí bá jáde kó má lọ a bá ti jáde máa rí a lè máa yanjú ẹ̀. kí báwo lè ṣe kúrò níbi. ó yẹ kó mọ báyìí máa ń ṣe ti ń pẹ́pẹ́ náà. ohun yẹn ni mo fẹ́ jẹ pé ohun yẹn blend létí mi ó dẹ̀ máa bá star mi lọ àbí mi ò sọ bẹ́ẹ̀ fún ẹ ó bẹ̀rẹ̀ sí hype ọmọ kan fún mi ọmọ yìí ló ṣe gbá ló ṣe àwo at the end of the day invisible ọmọ ló send sí mi. Ọ̀túnba ní ẹ yín balẹ̀ àṣírí mi mò sọ fún yín pé kẹ́ fọkàn yín balẹ̀ ẹ má worry má deliver sẹ́. wo jẹ́ sọ fún ẹ Ọ̀túnba lèmi o tírin bá kanrin ní ká máa tẹ̀ fún kan ni o yes. Ah, ẹ má tẹ̀ sí mi o tó bá jẹ́ ẹ lẹ́fẹ̀ẹ́ sọ irin lèmi náà nà ó ah, ah. kí ló le tó yẹn a ní mo ní kẹ́ ní sùúrù èló lẹ́sàn gan náà tẹ̀ ń pariwo tó tó ilé mi lórí èló lẹ́sàn ẹgbẹ́ ah, ẹgbẹ́ ẹgbẹ́ kúrò lórí fóònù fún mi jàre ó ṣàrọ̀ kùtùkùtù jàre kẹ́ má pò sí ti bá mi. Ah, ah. ó bá mi fà tó wo kí ẹ jẹ. ẹ mo ti wà á kù dákun ẹ pẹ̀lẹ́. Tásọ́lá ó mọ̀ wípé a ṣe láwọn goat kan tá a fẹ́ rà láàárọ̀ ẹ̀ tó tó bá ti ṣe tán wá bá mi nínú iná ọ́fíìsì tó wàá lè ọ̀dà ẹ̀ ṣùgbọ́n. ẹ pẹ̀lẹ́ sáà ẹ pẹ̀lẹ́ àti. ṣe é ráwọn nǹkan tó náà yìí. àyìnbá àdé ẹ jọ àbí ṣé ẹ̀yin lẹni bíbá ẹ. èmi kúkú lọ́lọ́run jogún ẹ̀ fún. oh no wonder ṣé n bá sọ nǹkan kan fún yín ṣé ẹ bìlẹ̀ pé ọmọ mi ló mú mi dé bíbá yìí àníjọ́ tọmọ mi tí mo mi débi báyìí tí mo ti rí gbogbo àwọn nǹkan yìí tí ń wà unique mo ti wò pé ah ah but nígbà tí mo wá rí yín sìn mi wà disappointed tó mo rí pé yín gangan fúnra yín ẹ unique i'm very sure pé my unique dé <laughs> délẹ̀ ni. ẹ jọ sá o ṣé shop mi lè like àbí. ó ṣe mọ̀ wípé tí ipò ẹ̀pọ̀ bá ti dáa ọmọ mi ò lè sunwọ̀n torí pé ẹ̀hún pé obìnrin tó bá wù ní báyìí lọ́mọ ẹ̀ máa ń wù yàn anyway eh, madam orúkọ tèmi ni ọ̀túnba bádékalẹ̀ ìlúfẹ́mi lóye adẹ́rìnlé. ìyáàfin lèmi. ẹ sì ìyáàfin ni ṣé rí bẹ́ẹ̀ sọ pé ìyáàfin ni yìí kò yẹ ká rọ́mọ ọba ká má rí àmì dànsákì lára ẹ̀ ìyáàfin yóò ti complete tírú wa ò bá dá sọ̀rọ̀ lé ayé yín for instance na ẹ wo bí mo ṣe wọ irú ṣọ́ọ̀bù yín sìn irú shopping mall yín kò yẹ kí àwọn èèyàn bá fẹ́ wọlé kí wọ́n máa rí ibi gbẹ́sẹ̀ sí ó yẹ kí ọjà kún bẹ́ẹ̀ in fact ó yẹ kí wọ́n máa tẹ aṣọ kọjá ẹ wo irú ṣọ́ọ̀bù yín tẹ jẹ́ ìyàfin ẹ wèrè yín sì tẹ gbé síbẹ̀ kò lápá ẹ wo kí ni èsì kékeré ẹ wo sílífù àtẹyìn náà kò tún ṣe original wọn ẹ mọ̀ pé irú èsì tó yẹ kó wà bíbẹ̀ tátẹ́kùn bá ti báyìí. jáde sọlá ṣé o ti kẹrù mọ fún wọn ni. ló ń bá ti parí. ẹ tètè kó wá kó wá. ẹ ṣọ pé ẹ ti wá ọmọ yẹn dáadáa. bẹ́ẹ̀ ni bàbá wọ́n ní a lè rí ọmọ yẹn bí nǹkan bíi aago mẹ́fà rọ̀lẹ́ lọ́jọ́ kọjọ́ tá a bá fẹ́ lọ. ẹ ṣe ìwọ dá ọmọ yìí mọ̀ ṣá. bàbá mi ò dá mọ̀ rasky máa ń da ṣiṣẹ́ ni o àwọn àmàdásí rárá máa ń jábọ̀ fáwa ni. ẹjọ́ mi ni ẹjọ́ mi ni. Eh, ṣọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn èèyàn máa wò rí ẹ̀dá mi dá ogbó nǹkan tó kù ṣọ nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé o máa sọ fún rasky kó ṣe kínni kó máa bẹ̀ rárá máa sọ gbogbo nǹkan tó kù yẹn eh, but o máa gba àwọn boys yẹn o máa sọ fún wọn ọmọ fèyí yẹn ah láti gbà wá lálejò ni. bàbá kò sí problem ẹ wo ó ti di ṣíṣe báyìí wọ́n máa lọ. wọ́n lọ àmọ́ àwọn owó ọgbọ́n tó ti mú pa wá báyìí kẹ́. jọ àwa ni. ẹ jọ eh, miss Fèyí Ṣayọ̀ là ń béèrè. ṣé kò sì tẹ́ fi ń béèrè wọn. rárá kò sí ẹ ó ní business kékeré kan tí n fẹ́ bá wọn sọ ń pa tí mo kó dẹ̀ máa mú owó jáde. business. yeah business. ẹ eh, <laughs> èmi ni Fèyí Ṣayọ̀. Fèyíṣayọ̀. <laughs> èmi ni èmi ni Fèyíṣayọ̀. ẹ̀yin ni. èmi ni. ẹ̀yin ni Fèyíṣayọ̀. èmi ni yẹ ká fi fèyí síbi tó tọ́ sí kí ló dé kókó lè má fi ọwọ́ pa ìdá wa lójú náà kí ni gbogbo yẹn àbí kí ló fi o. ah ah ṣíṣe rí nǹkan nínú gbogbo nǹkan tẹ sọ fún mi pátápátá èyí tó bí mi nú jù ni pé fèyí ó ló ń gbéṣẹ́ gba ẹ̀yìn mi èmi lè di bíi fèyí. nígbà tí mi gan gbọ́ bá ń ṣe làyà mi já ah, ah, chief goat wá bọ́dà ńṣe ló ń lẹ́nu báyìí lọ́mọ fèyí olórí burúkú yẹn o tó bá yá wọ́n á ní pé gbogbo apáta báyìí lọ sí bá sùn tán àtẹ̀yìn lè dìbì gan fọ́ra yín. ó tó lọ sọ ọlọ́run lè ṣe ọdún ìfúrukú lọ́mọ yóò wọ́n. ẹ mọ because ó hate mi gan kò tẹ̀kí fẹ́ rí mi rárá. ọmọ òṣìṣẹ́ ọmọ lórí burúkú yẹn dà ọmọ òfò aṣẹ́wó ìlú àbí ìlú wa. Bíọ́lá. àṣírí ààbò bọ́ọ̀lù ò bá fẹ́ ó tù ú délédùn àbá ti yẹ wọ́ ó ti di dandan káyé ó gbọ́. fíyí torí olùkọ́ kí ni mo rà ń pẹ́ kí ni mo rà ń pẹ́ tó ti fẹ́ bọ́ ayé mi jẹ́ kí ni mo rà ń pẹ́ kí ni mo rà ń pẹ́. Lele, uncle, ẹ kúnlẹ̀ ẹ ń gbé gan àbí. ah ọ̀nkú sẹ́ẹ̀rì iṣẹ́ ń lọ lórí ẹ̀ in fact um, as a matter of fact ká tó rí èdè sọ́la ó yẹ kí Jídé Robert ti wà níbi tá a fẹ́ kó wa èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. <laughs> I trust you anyway ṣe bí ẹ ṣáà ti mọ bí iṣẹ́ àbí. of course <laughs> of course iṣẹ́ ń lọ lórí ẹ̀ lọ́wọ́ ń iṣẹ́ ń lọ lórí ẹ̀. that's why ẹ̀dẹ̀ ti máa wo ibi tó máa ń rìn sí tó ti ń ṣe fàájì àbí. iṣẹ́ rí nílùú yìí kò sílé fàájì tèmi ò mọ̀ <laughs> iṣẹ́ ń lọ lórí ẹ̀ gan ṣebí ká ti mọ ibi tó ti ń ṣe fàájì ni iṣẹ́ ń lọ lórí ẹ̀ jàre ọ̀hún kù. kalẹ̀ jẹ́rí. kó n sọ tí ó dùn lẹ́nu ẹ̀ kú ní í ṣe ẹ́ aṣọ tó máa fi ṣe ẹ̀ oníṣẹ́ ń lọ lórí yẹn. aṣọ ọmọ gbogbo tó máa ń jẹ tó fi ṣe bàjẹ́ oníṣẹ́ ń lọ lórí ẹ̀ nígbà bá fi twenty years practice wèrè ìgbà lọ́jọ́ jájà náà ẹ́ bóyá lè máa ilé tó ń gbé gan báyìí. ọkùn ṣe ni nǹkan tẹ́ni máa ń bá yín sọ ẹ̀ṣẹ̀ sọ yẹn náà ṣe ni gbàtẹ́ ìfáwà ní information táwa need báwo ni mo fẹ́ mọ̀ bí kí n ṣiṣẹ́ mi kó kó kó kó pójú owó ọwọ́ yín ló kù sí náà information náà. ìmọ̀ ah. ṣe ibi náà sọ pé tó mọ̀ bá jọ ṣòkòtò yóò jọ kíje pa ni ó yóò ju ẹnìkan kan ní fámìlì wa ó jọ ìyá tó bí ẹ ẹ̀gbọ́n mi tó bí ẹ náà ó tún jọba bẹ́ẹ̀. ayọ́kẹ́ ìlú ojú ọ̀rẹ́ yẹn rà. ẹ̀yin náà n ò jọ dá ẹ̀yin ojú ọmọ ẹ̀yin ojú ọmọ ni ó wà àwọn ẹbí ojú ọyìn nìyẹn. Yeah, I <laughs> mean, Uncle, yeah. ń gbọ́ yín. kọ́lẹ̀ yẹn ni pé ohun mẹ́ tí mo rẹ̀ sí látijọ́ ẹ̀. rọra mú jàre. Bámi o. tó ti fèrè ẹ báyìí gbogbo iṣẹ́ tí mo gbé fún ẹ mo bá ti ṣe kọjá làjì báyìí now kí ni next thing báyìí. What next? ṣé ní tó ṣe mo fẹ́ bẹ́ẹ̀ ṣe tán ni adókùn ìyọ̀dá rẹ̀ tó bẹ̀rẹ̀ bá ẹ̀kọ́ ṣe tí òun mọ́ bó ṣe lè kó bá ṣe òun mọ́ bó ṣe lè mú kí ní bó tẹ̀ ṣe just one kilo. ṣé bí ẹsibítì kò pé òun wà lọ́fíìsì yìí kó tiẹ̀ mú bó tẹ̀ ṣe two gram kó sọ nípa tó ẹ̀ mo láìka àdíyà yín yẹn o fa mo láìka àdíyà yín yẹn bàjẹ́ bàjẹ́. di dandan káyé ó gbọ́. àṣírí ààbò bọ́lọ́run ò bá fẹ́ ó tú bẹ́lẹ́dù àbá ti yẹwọ́ ó ti di dandan káyé ó gbọ́. Babájídé Babájídé ọkọ mi drug jẹ́ àwọn oh what is it. Ah, pa ẹ̀ nù. àjọ wọ̀ kó lè ṣe lọ́wọ́. ẹ la ojú ẹ. kí là ń yeah nice color, gold but oh, sọ fún mi pé o fẹ́ change colour wọn ti rìn náà. o change colour mọ́tò náà. This is a brand new car. You dẹ̀ any more, rà fún. <gasps> Irọ́ ni. Irọ́ kẹ̀. Mo parọ́ ẹ̀ fún ẹ lánàá ni. ni mọ́tò tiẹ̀ wá wà. ah, ah question wo nìyẹn náà ó ti wá obvious pé mo park ẹ sí lot ibi tí ti ra ilé. yeah yeah yeah that's right um, Babájídé mo ṣì ní question kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ eh, ibo ló ti rí owó tó fi ra mọ́tò fún mi torí èmi àti ẹ mọ iye tó máa ń gba salary. salary so látọjọ́ ọjọ́ yìí gbogbo owó tá à ń ná ó fi hàn pé salaries tí mò ń gbà níbi tí ti ń ṣiṣẹ́ là ni i mean um, did some private rounds. I mean deals. Did they? Yeah. Rounds, Deals. Ah, irú runs wo nìyẹn? you ẹ̀yin obìnrin yẹn, mọ̀ problem to buy yín jẹ́ rè tó má ti question for you. Am I to one million other questions Sorry, got to necessary kọ́ nìyẹn nísìnyí. Èyí tó ṣe pàtàkì jùlọ ni kó sínú ọkọ̀ tuntun ti ṣẹ̀ṣẹ̀ ra fún ẹ. Wàá kí wọn náà mọ bó ṣe right? Okay. Yeah. I am now a car owner. Yeah, you are. Are you very cold, Coco Hawking? Ah, uh, no, no, no. You just test it around, okay? Please, let's go for a ride. No. <laughs> Abajo. Abajo. Oh. So, deal Once. runs. Títí dé sọ̀rọ̀ by me? drug ni díò tọkọ mi ń ṣe ah! ọkùnrin máa burú o. lẹ́dí bí àbí kí ni à ń pè ọ́ gan. ẹ kí ló tún dé báyìí kí nìkan tó dé báyìí wò mọ́ kí ló dé ọ̀túnba mí lẹ́mí àbúlórí burúkú olóṣì máa ṣàǹfààní lélẹ́yìn ni. mo ní máa pè fún mi mọ́ bílọ̀ ṣé wọ́n lára bẹ́ẹ̀ ni. a torí ọjọ́ wa tún pè fún mi ọjọ́ yẹn ló máa kú ọjọ́ yẹn kankan ló máa tẹ òbí tíwáyé tó bá tún kọ́ máa tẹ òbí tíwáyé immediately ọjọ́ yẹn máa gbé e sílẹ̀ ní olórí burúkú olóṣì tó yẹ ẹ́ nù. pọ̀ ń ta mi ò mọ́tò ẹ̀ oh my god irú mistake mo ṣe láyé mi tí o bá ṣe pé èdè ló dì mí kò yẹ kó jẹ́rú ẹ̀ mo máa mú lọ sí agents lọ́dún iṣẹ́ kí n hẹ́ para àtàgàn débẹ̀ gan ó bẹ̀ẹ́ mi ọ̀nkọ́ ẹ má bínú ṣẹ́rí mo mọ̀ pé ti wà disappointed mi ṣùgbọ́n ṣẹ́rí ah! ṣe ah màá ṣe iṣẹ́ tèmi ṣe tí mo gba award nínú ẹ̀ ni mi ò kí n lẹ́nu I can shout tí n bá ṣe tẹ́bà ṣẹ́rí ẹ kàn fún mi ní àwọn ibi tó yẹ kí n lọ nǹkan tó yẹ kí n ṣe I assure you. Ah, ah, ó mọ tó yẹ kó ṣe lọ́ọ́ arrange àwọn olórin ká ló máa play inú mọ́tò ẹ̀ àbí tó bá lè ṣe yẹn ó lè lọ bá kó tó ti kó bọ́ síta kó kó ṣàlàyé fún yín pé kó sọ nọ́mbà mọ́tò ẹ̀ fún ẹ àti kọ́lọ̀ kó sọ pé ó fẹ́ manufacture sínú láìfẹ́ ó fẹ́ kó bá tó wà lè sọ kó kí inú ẹ̀. Thank you. biola o jẹ́ dìde because wo tó bá dìde màá nà ẹ́ dìde ni for the very first time màá nà ẹ́ ni. Oh, oh, abẹ́ta ṣùgbọ́n lúlù yẹn tó sọ yẹn ẹ òun kan ni kò ṣe ṣèbí yóò máa ń test nǹkan tó ń tà kó ba lè mọ̀ bóyá ó ṣiṣẹ́. product òṣìwò ló ń test kí ló ń tà tó ń test sọ fún mi kí ló ń tà. má bí mi ṣùgbọ́n mo ní kó má bí mi ó fẹ́ máa dímọ́ fún mi àbí. yíbọn kí wo má fọgbọ́n fọ̀rọ̀ bo nǹkan tá à ń sọ mọ́lẹ̀. ìbọn ló ti máa ọ prostitute tí mo rí ẹ pẹ̀lú lọ́sàn-án yìí. <laughs> jọ̀ọ́ torí ọlọ́run owó owó ni mò ń tà. owó tẹ́mi mọ̀ tí ìwọ ń ṣe ní boutique èmi dẹ́nu mo ṣí fún ẹ. that answers your question ìdáhùn sí béèrè tó béèrè lọ́wọ́ mi nìyẹn period. ṣùgbọ́n. ṣùgbọ́n kí ni ṣùgbọ́n wọ́n ṣèfẹ́ nu ara ìsọ́nsìn oní boutique ni mò ń rọrùn ó dẹ̀ yẹ kó mọ̀ wípé most of my customers wọ́n obìnrin ni wọ́n. anyway mr man èmi gan ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. kí ni ìbéèrè tó ní. Hmm. èló kan ní kilogram cocaine lọ́jà báyìí. kí ló kan cocaine pẹ̀lú nǹkan tá à ń sọ. oh don't you just pretend ṣùgbọ́n má pretend fún mi àtọ́ because gbogbo nǹkan pátápátá tó ń ṣe gbogbo ẹ̀ pátápátá ni mo ti mọ̀. Jídé so drug baron ni ẹ anyway gbọ́nà ọjọ́ wo gan-an ló di bàbá àsàlẹ̀ fáwọn tó ń gbé cocaine. sori um, sori. mo ti rí i mo ti rí i o ẹnu ẹ ti wọ ọhún báyìí ẹ o lè sọ̀rọ̀ mọ́ Jídé you are nothing but a bloody criminal ọ̀daràn pọ́nbélé ni ẹ́ in fact inú ẹ̀wọ̀n ló yẹ kó wà. lẹ́nu ti wọ́ ok ok jẹ́ n wá bí ẹ ní ìbéèrè o ṣó pé òun travel lọ tó ń fò káàkiri bí ẹyẹ èní o lọ sí Spain ọ̀la o lọ sí England o lọ sí Dubai o lọ rẹrù mo ṣí boutique fún ẹ òun ìwà mo tó ń bọ̀ lọ́wọ́ tó wọ́n yẹn ti ń bọ̀. ṣé mi mọ̀ wípé iṣẹ́ tó ń ṣe tó fi rówó nìyẹn ṣé o rò wípé tèmi bá mọ̀ ni màá bá ẹ nípinnu ẹ̀ kò sí ìpẹ́jù dá owó òun padà. wàá wà òkè. hospital wo ló lọ. wàá wà very alright Jídé o lè fẹ́ bẹ́ẹ̀ o but èmi ò ní ṣe bẹ́ẹ̀ torí wípé mi ò mọ̀ pé ibi tó ti ń rówó nìyẹn so ọwọ́ mi rè funfun nẹ́nẹ́ ni jẹ́ wá sọ̀rọ̀ fún ẹ mo bẹ́ẹ̀ jíṣẹ́ ó dẹ̀ ti di dandan kí báyìí jọ̀rọ̀ ó lè ní wọ́kọ́ jẹ́ black wá bí kò síbi tó ń lọ eh. má lọ fọgbọ́n ọkàn fi bo nǹkan tá à ń sọ mọ́lẹ̀. Ah, kí ló ń ṣe pẹ̀lú àwọn prostitute òṣì yẹn àbí wọ́n ti ń gbé wọn náà lọ́dún káàkiri àbí. yes that sounds you right fúnpọ̀ tẹ̀lé máa rò pàṣẹ́wó ni mí Biola ó And I will do it over and over again yes. stupid man you bloody criminal stupid. If ẹ̀mí kò máa pẹ́ ẹ̀mí kò máa pẹ́ máa kú. kò ṣerú ẹ ló yẹ kó wà láàrin wa rárá. sori ó yẹ kí ojú ara ẹ máa ti ẹni kí irú wọn máa lọ tẹ̀lé irú ìlítírèètì yẹn dúró náà kí ló fẹ́ ṣe fún tí èmi kìíní yóò ti ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún ìwọ lójú kòkòrò lè onínàbì. Eh, eh, fèyí àṣe low class aṣáwo tiẹ̀ ní ẹ́ káníkò kì í ṣe lady b ni ó yẹ kí o ṣì wà ní mu ṣí ẹ kó máa ṣí aṣẹ́wó kọ́bọ̀kọ́bọ̀ ìranù káàkiri oníranù ẹ wò nísìn ó ti fi ìwà òṣì ẹ ó ti fi dá issues lẹ̀ láàrin lady b àtọkọ ẹ̀. ẹ pẹ̀lú ṣí ojú kòkòrò tó ń ṣe káàkiri sọ̀rọ̀ aṣẹ́wó kọ́bọ̀kọ́bọ̀ kí gbogbo á dáwọ́pọ̀ jọ nù ẹ́ ẹ̀yin ẹ̀yin fẹ́ dáwọ́ pọ̀ nà mí ah wàdúrà mo bọ́ àyẹ̀mí ò rí yín ẹ̀ bíntín ẹ̀ wẹ́ pátápátá mo nọ́rọ̀ kọ́kọ́ tí mo fẹ́ bá yín sọ. ṣé ń gbọ́rọ̀ ṣé ń gbọ́rọ̀ lẹ́nu oníranù yìí onídọ̀tí aṣáwó kọ́bọ̀kọ́bọ̀ ṣé ń gbọ́rọ̀ tó ń sọ jáde. ìwọ ìwọ fẹ́ sọ̀rọ̀ sí mi ah má try mi rárá abó ti gbàgbé ni ó ti gbàgbé pé ìpàṣẹ mi nìwọ fi rébìbà yìí ni má tọ́ mi àtọ́. ìgbà náà ńkọ́ mo nígbà yẹn ńkọ́ ìwọ náà lẹ́nu ẹ̀ ìwọ náà sọ tiẹ̀ ó jẹ́ má sọ ọ̀rọ̀ kí n tó tú àṣírí ẹ̀ sí gbogbo ayé má tú àṣírí ẹ̀ fún gbogbo ayé pé o ní nǹkan pẹ̀lú alájí Jamiu. ẹ ẹ ẹ mi gbọ́ kí ló wí alájí Jamiu wo o. alájí Jamiu mélòó ni ìwọ wọn tó ń ta cement. ẹ wo Rónkẹ́ kó rí bó ṣe ro wo ó kàn fẹ́ dárin mi àti ẹ̀rù mi. Ṣadé alájí Jamiu jẹ mí. no Ṣadé listen wojú mi kò sọ fún mi wípé irọ́ ni fèyí ṣayọ̀ ń pa wípé ò bá Alhaji Jamiu sùn. ó yá tú àṣírí ara ẹ síta búra sí tábà bí ẹ dá búra sí pé ò ní ìkọ̀kọ̀ pẹ̀lú Alhaji Jamiu má bà tiẹ̀ jẹ́ ìlú. ẹni sùúrù ẹni sùúrù ẹ ẹ kò jẹ́ kí fèyí dájàlẹ̀ láàrin wa ni ẹ à ní ìdẹ ẹni tó yẹ ká da ọ̀bọ̀ ká tú ìfọkànpẹ́ wájú kó dájàlẹ̀ à ní ìdẹ náà. jọ́nìkẹ́ jọ mo bẹ̀ torí Ọlọ́run jẹ́ kí ẹni tí mo béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ aṣẹ́wó oníranù kó dá mi lóhùn béèrè mi. tí ẹ̀gbọ́n náà Rónkẹ́ ò ní láti bá Ṣadé fa nǹkankan Lady B ló máa ń parí ìjà láàrin wa nǹkan tó máa ṣe ni pé ìwà ló fẹ́ jọ Ṣadé sùn Lady B nǹkan tó bá dẹ̀ ti sọ ni punishment Ṣadé. ẹ̀ẹ́ Lady B ṣáàjọ torí Ọlọ́run jọ mo bẹ̀ ẹ́ ni má jẹ́ kí n fi ìkanra tí mo ní mọ́ Ṣadé kí n fi mọ́ ẹ. Rónkẹ́ jọ má bínú

síbí lónìí báyìí ọlọ́run wá bá mi ṣe lónìí o nílé ìdásíwò náà lọ́mọ bá mi ṣe o àbí àwọn Yorùbá kú ní pé kò jẹ́ sinmi ló fi máa ń gbàlè fún kẹ̀tọ́ akọrẹ̀ tó pọ̀ bá ń sọ̀tì mi ẹ̀yìn sí ń sọ̀tì rẹ̀ tiẹ̀ pa mi jẹ́ tẹ̀tún pé ilé ìnáwó wò náà àbí <laughs> a máa wá sọ́tún wá sósì káàkiri ẹgbẹ́ ìbá máa ṣe ẹ jẹ́ àgbèjì ní ohun tó ń ké níbẹ̀. kí n ti ní. gbè ó lè jẹ́ kan náà customers yín yẹn nìyẹn. whatever. hello. hello. sugar pie. ọ̀túnba mani. yeah. ǹgbà tó sọ pé sugar pie ni. mo ti ń bọ̀ mo ti ń bọ̀. ọ̀dà ọ̀dà ok. <laughs> ah àbó nǹkan mo pè ní lady b náà mo pè é fọ́ìsì ah, ẹ̀ náà ni mo gbọ́ ló pè mí ṣúgà pie ọlọ́run kò mọ̀ sí tó lè ṣe o. <laughs> pọ́n ò ní jó ijó tẹ́ ń sọ pọ́n ò ní jó ijó ọ̀túnba tẹ́ ń sọ pọ́n ò ní jó àti wọ́n padà jí. ọmọ ilé gan jẹja yàtọ̀ fún wèrè tó kó bọ́sù kọ̀rọ̀ kalẹ̀ sókè ní fi mí sá kú òsì. Ah, ó ṣe jẹ́ ṣe ti rí tẹ̀ ra ah, ló ṣàwò lọ́jọ́ èyí. ẹ káàbọ̀ sá. máa mú nǹkan ṣe àlàáfíà ni. àlàáfíà ni sá kí lẹ fẹ́ bọ́ ara a ní nice things. ẹ̀yìn ìwé àwọn nǹkan tí mo fẹ́ rà pọ̀nà jọ ẹ̀ sísí mi ọmọbìnrin tó wà lẹ́yìn ẹ̀ báà ló ṣe jẹ́ sí ń bí báyìí. ọ̀rẹ́ ọ̀gá mi ni wọ́n sá. ṣé o lè bá mi sọ pé mo sọ pé kó wá bá mi fojú pick àwọn kankan tí mo fẹ́ rà ń bí báyìí. kọ́ wá yín fojú pick. kí ló fọ́ níbẹ̀ kí ló pẹ́ lẹ́rìn kí ló máa ń ṣe èèyàn ọmọ abánitajà yìí ṣé ẹ̀yin òkè mowó lówó ni okùn ọmọ yẹn aràgọ̀ nìyí orí èho mi ọ̀túnba ń wọnú ṣọ́ọ̀bù mi wá mo fẹ́ ṣe shopping tó ń ṣe pé mo fẹ́ máa ra ọjà lọ́wọ́ yín pé mo fẹ́ rà ní àwìn àbí mo fẹ́ rà ní san díẹ̀ díẹ̀ cash tẹ́pọ̀ owó tí mo dẹ̀ máa san fún yín mint ni ah, ó fọ́ nìgan o iṣẹ́ òun mo tẹ̀ fẹ́ náà tó yẹ kó máa rẹ́rìn-ín kó ṣe ẹ̀mí ẹ̀rọ mo ní kókó wa kó bá mi fojú píkì ọjà ṣé bí kò ti tajà ní tiẹ̀ kí n dẹ̀ kó fún ẹ. ẹ máa wọrí. ẹ tó bá dẹ̀ tún ṣe dáadáa ẹ̀wọ̀ gan náà obì àtúngbó. ẹ wò má tó dúró yẹn ó ní kẹjọ kẹ wá bóun choose àwọn nǹkan tó ń fẹ́ rà. Ah, o ṣú mi gangan ló ní kí n wá bóun mú nǹkan tó ń fẹ́ rà ṣá. ṣé mo fẹ́ parọ́ ni ẹ̀yin gangan ló ní kí n wá sọ fún. o ọ̀ṣà òótọ́ ni mo sọ fún yín. ẹ jẹ́ kí n wá lọ kà kò sí pìtì o. ẹ lọ torí possible gan kó ti ra nǹkan fẹ́yìn gan. o tún nájà àbúrò ó possible àbí ó ti di dandan nǹkan tí èmi gan máa rà gan ó máa ju tiẹ̀ lọ. mo trust yín jẹ́ ìtẹ̀tẹ̀ wọn. Um, yes, sir. ẹ pẹ̀lẹ́ mo ní kọ́ ọmọ yẹn bá mi pè yín torí pé two good years I better than no problem. Gbogbo kan tẹ́ bá fẹ́ náà ni màá rà. bá mọ ìtọ́jú àgbàlagbà sister, my big sis ẹ wá mi ìtọ̀tún wa big sis ẹ fi yẹn lẹ̀ náà ẹ wo ó yẹ kẹ́ mọ̀ pé mi ò lè mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣẹlẹ̀ yẹn mi ò lè mọ̀ọ́mọ̀ ṣe náà ó dẹ̀ ní àwọn explanation kan tí màá ṣe fún yín lórí ẹ̀. explanation wo ó easy fún ẹ láti ṣe ó easy fún ẹ náà mo jẹ́ ìsọ̀kan fún ẹ òfin yìí ẹni tó bá ṣú lè gbàgbé àmọ́ ẹni tó kọ kò lè gbàgbé láíláí àti láíláí. big sister ní kẹ́ ẹ gbàgbé gbogbo eléyìí náà ẹ wo ó ní nǹkan tí wọ́n sọ fún yín o very very important wà láìtàláì tẹ́ bá rí i ah, ẹ wo ẹ má bínú sí mi mo dẹ̀ máa ṣàtúnṣe mo ti ready láti ṣàtúnṣe èyí mo serious. ìwọ ìyá ṣàtúnṣe. ah má ṣàtúnṣe. wàá ṣàtúnṣe ṣá <laughs> anyway ó dẹ̀ dìgbà yẹn náà. ah ó fẹ́ ta. Hmm, ó dìgbà yẹn. ẹ kú kàlẹ̀ àǹtí. ẹ pẹ̀lẹ́ sá o. àbí ẹ mojú ìmọ̀. Ah, ah. mo yín dáadáa ṣó possible kí gbàgbé yín ni àbẹ́yìn kan ni bàbá ẹlẹ́nu yànmọ́yànmọ́ tẹ wá sí ṣọ́ọ̀bù mi ìjọsìn ẹ̀bẹ̀ sí máa toast mi ṣé kò ṣẹ̀yìn ni. Ah, ah, ọ̀túnba báwo ló ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀. ní òkú ń ṣe bẹ́ẹ̀ ṣé ni mo sọ pé mood ò dáńjọ ah, ẹ wo madam ẹ má bínú ṣé rí tí mood ò bá ti dára báyìí mo máa ní problem ni in fact bí màmá ọ̀rẹ́ mi dúró lẹ́gbẹ̀ẹ́ mi mo lè toast ẹ̀ problem tí mo ní ẹ má bínú mood ló fà á i'm not like that ẹjọ́. big sis ẹjọ́ náà ẹ má bínú torí ẹ náà lọ sọ bá ṣe wà á bíbá ẹ má bínú sí wọn ṣe gbọ́ mo ti gbọ́ kò sí problem nǹkan tó kàn máa ń bí mi nínú ni táwọn ọkùnrin bá ń toast married woman ṣé ẹ mọ̀ pé tóbìnrin bá ti wà nílé ọkọ she's taking ẹ nígbà tí máa fi lọ́kulọ̀ lọ́nà o. ẹ ṣe ẹ má bínú nǹkan àkọsí inú wa mi mo dùn yẹn ló hà fẹlẹ ẹ má bínú. mixi ṣe má bínú ẹwẹ jẹ sáré gbé báàgbé kálọ jíìsì lókè ah ọ̀rọ̀ ti pọ̀ jù ó dàbí gbọ́dọ̀ mi lẹ ti ń bọ̀. àbíbà ni àwọn bá mo ti ra nǹkan gan àmúra fún mo fúnra mi náà. èmi máa mo máa ṣe shopping gan kò sí tí má nífẹ̀ẹ́ yẹn bó ń ta òkúta màá rà lọ́wọ́ ẹ̀. ẹ wò ó ṣe rí bí mo ṣe láìkí bẹ́ẹ̀ ń ta poly bag lásán báyìí mo lè wá máa kó ń dọ́sìn dọ́sìn lọ́dọ̀ yín àmọ́ máa kó ń kátàn kátàn kò ní tẹ́ ẹ ta ṣe àwọn tèmi bá láìkí kí ẹ máa ta ẹlẹ́pẹ́ obìnrin ló ń lò tẹ́pẹ́ mi ò lè lò màá rà kí sápò stọ̀ oníṣẹ́ ó ti tó ó ti tó fifteen years ti kọ́lé gbẹ̀yìn sí mo máa ra yẹn tí màá tó ọ̀túnba ọ̀túnba. máa rí i máa pè é ṣẹgbọn. Ah! ọ̀tún yéé ọ̀túnba ẹ̀wọ̀n ó ti tó náà ẹ má ṣàṣejì mọ̀ n bọ́ máa gbé jàmbá yìí máa gbé jàmbá yìí ṣẹgbọn. ọ̀túnba irú rẹ̀ ìtàn máa lé gbọ́ kí ló dé ẹ máa bọ́ ọmọ lọ́mọ sí irú kí ni ẹ jẹ́ kó máa lọ ẹ jẹ́ kó máa lọ yìí ẹ tẹ́ kí ẹ ṣe gbọ́. in fact ọjọ́ òní ọjọ́ ayọ̀ ni ah, ọmọ ẹ̀dùn ó dùn <laughs> àbí kílẹ̀ òní mọ́tò súnmọ́ ni <laughs> eh, jẹ́ wá pé wèrè dísẹ́ ń pè mí ní tí ń pè mí sugar pie nílé tàwa ń sọ fún kó ti bọ́ lọ́wọ́ rẹ o mo tún ti rí ẹran tó dùn jù yàrá yẹ ẹ lọ <laughs> ah, ẹni mo jí lónìí èèyàn rí ni. bí ah. bá mo kọ́ tó ṣẹlẹ̀ ẹ̀ ah, ẹ̀ mo fẹ́ ọ kú. Ah, kòkò rọ́pọ̀ nù mí kọ́bọ̀ o kókè ah, lè pa mí. ìyá ẹsẹ̀ ló ah, ìwọ ọkùnrin ìṣẹ́kù sọ fún ìtàmì sọ̀dá nọ́mbà kó yẹ máa pe fóònù mi mọ́. orí ẹ burú ni tó ah, yẹ lórí owó mi nọ́mbà mi sọ bẹ́ẹ̀ lórí owó mi wo jẹ ẹ rí ẹ pa mí. sori níjọkíjọ tó bá tún kúrò fóònù mi wàá pín ọrùn wàá pín ọrùn kò lè ní dá fún ẹ kò ní ṣàǹfààní wàá kójú sùn fún gbogbo àwọn ọmọ ẹ pátápátá látòkè rélẹ̀. <laughs>

wo jẹ ẹ ẹ rí ẹ pa mí. sori níjọkíjọ tó bá tún kúrò fún mi wà á pín ọrùn wà á pín ọrùn kò dẹ̀ ní já fún ẹ kò ní ṣàǹfààní wà á kójú sùn fún gbogbo àwọn ọmọ ẹ pátápátá látòkè nílẹ̀. <laughs> olóbùkù ẹ̀yìn ẹ wò gbogbo èpè tó o bá lè forí ẹ kó ibi kan máa ṣe o. Eh. Ah, ó lọ sí i. tí o tún ṣe bá ṣe torí tẹ ṣé ṣe ṣe ṣe ṣe ṣe ṣàṣírí mi máa túlẹ̀ ọmọkùnrin yẹn lọ́wọ́ ni ó jẹ̀bi wípé kí ló ṣe. àṣírí lady b ó dàbí ẹni pé ọ̀rọ̀ yìí ti ń dàrú mọ́ mi lójú ẹ jọ ẹ jẹ́ kí n understand. wọ́n gbọ́ kórìí ẹ̀ tó dàrú. ṣé o mọ̀ wípé ọ̀túnba tó yẹ kó lọ bá tó dájú rí nítòsí òun nìyẹn náà. ẹ ẹ ẹ ẹ kí ewu àbọ̀ ló ń bọ̀ wọlé ẹ jẹ́ kí sáyẹn lọ́dà dúró. jọ pé báyìí ṣé kó lọ́dà dúró sọ́wọ́ lọ́dà dúró kókó ṣìkúrò nígbà ìjọ jáde. Ah. bí ọ̀nà tèmi ti bá mi ah, àṣírí mi ti tú àfàìmọ̀ tó jẹ́ pé tóun máa fi di àárọ̀ la má ti wà ní gbogbo news ẹ̀ pa. àṣírí àbò bọ́ọ̀lù ò bá fẹ́ ó tú mélèdùn àbá ti yẹ wọ́ ó ti di dandan káyé ó gbọ́. tẹ́ mọ́ o ẹni tó kú àti ẹni tó sọnù níjọ́ kan pàdé ó ń gbowó lọ́wọ́ mi lórí fóònù mi sanwó àkáǹtì fún mo tún ń lọ bùtíìkì ẹ̀ mo tún ń rajà hmm, ọ̀tán <laughs> ojúkojú dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ah, ó ṣe o àwọn èèyàn mà tiẹ̀ burú o. ọ̀tọ̀ ní sétáyé mọ̀mọ́ ọ̀tọ̀ níbi tó ti ń rówó yóò sì ṣe gẹ́gẹ́gẹ́ kaná sọ́ọ̀bù èèyàn gidi wọ́n mọ̀ wò bí èèyàn pàtàkì wọn ò ní mọ̀ wípé gbélépa owó ní fi ń rówó ó ti ẹ̀tọ́ èyí ìfè yìí tó wá sọ̀rọ̀ ẹ̀ di bàbàrà mọ́ mi lọ tí mọ̀ wípé owó lọ́wọ́ ẹ̀yìn ń dẹ̀ ni mo sì à ń bá sọ̀rọ̀ bí ọmọ mọ́ mi náà sọ pé òun ò ṣe òun ọ̀gbà téèyàn yìí pé olóògùn kú ara rẹ̀ bájá bá lè wọ agbádá tó dé fìlà tẹ́ bá ti fowó síbi igi mú ẹ̀ báyìí yẹ ọ́ gbà fún un àṣà ara ọmọdé pé a pé a sì wà lórí ọ̀rọ̀ wa ni wọ́n yọ̀wọ̀ mi ọ̀bá ti tẹ́ tipẹ́ ẹ̀ ló ní èmu àmọ́ kò sí ẹ̀wọ̀ bíọ́lá wò ó wò ó kò sọ̀rọ̀ mèmí wà lórí tí mo sọ fún ọ ni à ilé <laughs> ṣe yẹsà rẹ wọ́n tó ṣe yẹsà náà o má wò kójú mi dúdú kankan o tọ́lá fi lè fọ̀ ọ́ lé mi lọ́wọ́ báyìí à fàràǹdà mi kan lọ́wọ́ fi ọ́sìn kò síbi ọ̀fẹ́ gbà yọ mo mú ọ lọ́rùn ọ̀wọ́ ni ní kíni irọ́ wòbí máa gbọ́n tí mo farabalẹ̀ ṣe ń pa fóònù mọ́ létí pàpẹ́ mi ò pilẹ̀ pè ọmọ mo ti dúró sórí ọwọ́ mi àmọ́ tó bá ń fẹ́ wàhálà má jẹun sọ̀rọ̀ <laughs> ọ̀yà máa gbọ́ sórí ní èsì bí mo ṣe á wà yìí o ọkà mi ò jẹ kà mọ́ o n ti ń jẹ ọkà báyìí lọ́kà mi fẹ́ jẹ ẹn ìtumọ̀ ni pé ìwọ gangan báyìí ni mo fẹ́ jẹ ẹn ìwọ lọ wá mọ́ o àní ìwọ bá ṣe rò sí. ọwọ́ bá wèrè ìwọ <laughs> ò tí ì mọ nǹkan kan à torí à etí ìfìlẹ̀ jọ à kí ló lè ṣẹlẹ̀ náà kò sí tó lè ṣẹlẹ̀ kí ọ kọ́ńkírẹ́tì gbogbo ẹ̀ pa wọ́n lù tí wọ́n dorí rẹ̀ báyìí èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún èmi ń gorí ẹ̀ <laughs> bó ọgbọ́n bíi fábọ́ ọmọ bíi ọ̀pẹ̀rẹ̀ ò rí ibi kankan gbégbá mọ́ báyìí ọlọ́run ló mú ọ fún mi. <laughs> kì í ṣe pé fìjìláńtì kankan lọ́ọ́ máa àrẹ́sì ọlọ́run lọ́ọ́ àrẹ́sì ẹ lè lọ <laughs> àṣìná lílọ mi ewúro rẹ ọ̀yà gbẹ̀yìn ọwọ́ àmọ́ nọ́mbà mi pè <laughs> wọ́n pé olùsí yẹ́dù gbàgbọ́n lọ ah, ìyẹn bá wà lórí ẹ̀ báyìí màá rẹ́ni ṣe ni <laughs> tí màá rẹ́ni kàkàkàkà dẹ́wọ̀n pé kí ni ṣe ni wọ́n pé ọwọ́ tẹ̀ ah, àmọ́ ó yẹ kí n ṣe àmọ́lé rẹ̀ náà o. mi ò jẹ́ mi ò jẹ́ ráyè ilé ìrí o kí ló kí lorúkọ mi ṣe ṣe ṣe wà ló ló bí mi ni yes. ìyá ẹ̀ rí wọ́n ń béèrè balance lọ nǹkan tá a ní ìdẹ́ ló ṣe fún wa so we get out of my way ó yá get down ṣé o ṣé wà á rà yìí. bá lọ lónìí pátápátá àjọ ń lọ ni ó wọ̀ pé oṣù fẹ́ wẹ̀ èmi náà sun lé epo tí mo wẹ̀ ọlọ́run ṣe wọ̀ pé mo wò lè kankan wá ìwọ ní ìjọ òpin bá gbọ́n bí ẹni ẹnì kan yẹn tàn á tí ń bá mọ ibi tó ń gbé tán á ìdìbí wàá gbà nígbà tí ń bá lù ọ́ tán ní tòun wá pín bọ́dì ẹ̀ ní ìpè fún àbọ̀ ẹ̀sìn mìíràn náà tòun wá lù ọ́ yípo. láyé ẹ mọ̀ pé mo ti tíra ìlú ẹ̀ pẹ̀lú àwa àwa ìjà tán ni. adínàpín bá jẹ́ fi nǹkan bá mi kì í ṣe lẹ́wù yìí àdéhùn àlẹ́wù wo lè lè <laughs> wọ. ó ọsùn kò kẹ́ wọ ọsùn ṣọ́ọ̀bù rẹ̀ lónìí. lápèlé rẹ̀ kò jẹ́ kò owó rọ̀dà gan wọ́n fún wọn kà fọ́ dá sí láàrin rárá àgàrà lè kẹ́ ọ̀dọ̀ òun. ẹ ti ṣe láyé ń wa roko náà wọn náà fi wáyà fẹ́ǹsì ara lé wọ́n sálẹ̀ jọ fún wáyà fẹ́ǹsì wúrà ilé onílé tó sẹ́kù ní abá ní sí fẹ́ pé GRA níbi tí gbé náà rí ibi tí ọkọ mi gan ò lè wọlé ah, àmọ́ ọkọ̀ gbòǹkàngbòǹkà ti ń gbé kiri náà àti ń gbèrú wa ń bá a sọ̀rọ̀ ká tún lé ayé rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí ìfakọ́sí abẹ́rẹ́ ni àgbàgà ń wé sí géètì ọ̀gá wọn kà á fọ́n dà sí kéèyàn má bàa rí àgbà ni ní àfikún mo wálẹ̀ yìí àkàbà nà fẹ́lẹ́fẹ́lẹ́ padà <laughs> wọ́n kún lè mọ́kàn wọ ọdún Ah, nígbà tí tilẹ̀kùn mọ́lé wà táwọn náà wọ́n fẹ́ sí orí àwọn fúláwà tá a máa tra rẹ̀ pẹ́ títì kò lè lọ́nu gáàdì gidi kọ́ra fúláwà. bàbá fún táyé wẹ̀rẹ̀ sí ìtẹ̀lẹ́tẹ̀ gbogbo akọ rẹ̀ gan òní lakọ rẹ̀ yóò pín ní orú ọkọ tí wèrè fẹ́ lórí ọ̀dà lórí kó rìn àrè lọ́pọ̀ ẹ̀ lẹ́yìn náà ti jẹ́ sí àjẹ́. àwọn ènìyàn ìgbà tí wọ́n jọ máa pọ̀ ẹsẹ̀ mẹ́fà lónìí fífà ẹ̀fẹ̀ àpò sùpà wọn ọkùnrin lè jẹ́ kọ́ rẹ̀ tuntun ó lè sùn kí bá tó náà mọ́tà kó wọn bá ti pọ̀ jù báwọn bí kò jẹ́ bá fọ́jú ní ọ̀fẹ́ ni wọ́n máa bá fà lọ́ wọlé bàbá kan ní bíbí àhín lọ́kọ rẹ̀ ó bà mí. thank you ọ̀túnba mo fi ojú fo bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọnú ọ́fíìsì mi yẹn ẹ mo fẹ́ ní ìgbàgbọ́ pé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọnú ọ́fíìsì mi yẹn gbogbo àwọn dọ́kímẹ̀ntì yín ó ti pé lọ́wọ́ yín. <laughs> ó pé kódà ó tún lé ẹ dandan lọ́mọ sẹ́kítìrì rẹ ni tó bá máa ń tí mo bá wá ni kò ní sátẹ̀lé mi wá fúnra ní òsì lẹ́kùn àhínlẹ̀ àti tọ́nà wọn. gbogbo dọ́kúmẹ̀ntì tí ọ̀fẹ́ nílé. ire ẹ̀ wò nọ́mbà ni ọjà wo. <laughs> ọ̀túnba kí ló kan nọ́mbà pẹ̀lú nǹkan tá a ṣe in fact ṣẹ́rí tó bá jẹ́ pé àwàdà kẹrìkẹrì lè fẹ́ máa ṣe ẹ lọ wá ìkànnú àwọn ẹgbẹ́ òṣèré yẹn kẹ join wọn kẹ má bá wọn ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn not here ṣọ̀rọ̀ níye yín bàtẹ́ mú nọ́mbà tẹ̀ ń jù sí ibà ṣé ibi ìjọ Lagos Lotto office lójú yín ó dà pé ètí serious pẹ̀lú contract tẹ̀ ń sọ yìí. ẹ kò yé omi níta <laughs> máa ń sọ nù so tí èèyàn bá fẹ́ gbẹ́ kó tọ̀ tẹ kó mọ̀ gbẹ jù torọ́ rẹ̀ ló kò nú ẹ̀ anyway mo fẹ́ pè ní kankan lọ́wọ́ ẹ̀ iṣẹ́ wo tí ìyàwó ẹ̀ ṣe. ọ̀túnba àbí whatever lórúkọ yín ọ̀túnba i don't care what that name is ọ̀túnba ẹ jẹ́ nsọ̀rọ̀ kan fún yín ẹ má ever ever tún mú ẹnu yín bá ìyàwó mi kọ́sì ìyàwó mi àti yín ò ní business kankan náà. Ah, ó ní ọ̀ ọ̀ mọ̀ ní ìyàwó ẹ ni sórí nọ́mbà tí mo fọ ẹ ìwọ tó wọ́sàpù dání kó sórí ìyàwó ẹ. sórí business tí wọ́n mọ̀ sí ìyàwó ẹ ṣe ẹni Biola boutique but àwa tó mọ̀ sí lady b paro tó bá ń gbọ́ supplier remover fún àwọn ọmọbìnrin oníjẹ́bẹ̀ kódà òun gan tó ń ṣe irúṣẹ́ òun àmọ́ sórí nígbà mo wá rí àṣírí mo wá wò pé ọkùnrin yóò ṣe ọ̀rẹ́ mi sì ní o jẹ́ kí n jẹ́ kó mọ̀ yìí pé iṣẹ́ tèmi fẹ́ lọ́dọ̀ rẹ̀ tó bá ti lè approve ẹ̀ àṣírí tiẹ̀ náà ò ní tú síta o torí pé bó ṣe ń wo ẹ nọ́mbà tí mo wá fún ẹ ń wo òrírí. ọ̀túnba ta ló sọ pé mi àti yín jọ̀rẹ́ náà now get out of my office ọ̀túnba. tí n bẹ ìbínú get out. get out of my office ọ̀túnba. ọbẹ̀ mi ni gbọ́ torí àṣírí tó jù báyìí ló ń bẹ lọ́ọ̀ mi. ọ̀túnba get out of my office now. tí n bá lọ sínú mi ọ̀bá mi ìbànújẹ́ ayérayé lọ́gbọ́. àṣírí ẹ̀ tó burúkú jù ń bẹ lọ́ọ̀ mi ní ìhòòhò ọmọlúàbí mú fọ́tò ẹ̀ báyìí fi orin nẹ́ẹ̀tì lọ́ọ́ pàdé ẹ̀ bí ẹni tẹ́ ẹ máa ṣe nu léèrú àti ẹ̀ láàrin ooru ó rí bí ọmọkùnrin mi ti ń bá sí lórí nẹ́ẹ̀tì tó bá wù ọ́ pè mí padà tó bá wù ọ́ má pè sweetheart mo fi ọlọ́run búra mo fi ọlọ́run tó ṣẹ̀dá mi búra ọ̀rẹ́ lásán lèmi àti fèyí láti university days wa. but kí ló dé tí n ṣe tí ìrí fèyí all this while until ọjọ́ ta fi pàdé mi accidentally. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìlú òyìnbó ní fèyí ń gbé látọjọ́ ọjọ́ yìí nígbà tó dẹ̀ wà lóhùn èmi àti ẹ̀ máa ń sọ̀rọ̀ lórí fóònù from time to time kódà kan ó ní ọjà tó yẹ kó bá mi rà léè tó dé mo dẹ̀ sẹ́ǹdì owó sí ọkọ mi ò ní bílíf pé láti ìgbà tí fèyí ti dé àtọjà àtọwọ́ tí mo fi ránṣẹ́ mi ò rí anything tó wẹ̀ mo ṣe lọ sọ́dọ̀ láti lọ confront ẹ lọ́jọ́ yẹn. ṣó fẹ́ sọ fún mi pé òun ọ̀pá aṣẹ́wó ló ń ṣe aṣẹ́wó ṣé kó aṣẹ́wó ni fèyí ń ṣe rárá mi ò mọ̀ mi ò pé fèyí ṣaṣẹ́wó o because ìgbà tá a wà school she was a very good girl ah, but anyway ṣá bóyá àgbà tó to ìlú òyìnbó ó ní láti jẹ́ pé ó lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ ni besides kò tún lè jọ mí lójú because what do you expect from a lady tí mo send owó sí tó yẹ kó bá mi ra ọjà tí ò ṣe any one of it. Eh? Eh, ṣé o ò mọ̀ mí mọ́ ni eh, ṣé o mọ̀ ìyàwó tó fẹ́ ni ah, ó yẹ kó mọ̀ ó yẹ kó mọ̀ pé mi ò bá ọ ní ọdún ṣe torí èpo ni mo Bíọ́lá hmm? Bíọ́lá are you sure? sweetheart ṣó ṣe ń doubt mi ni okay ó mọ̀ nǹkan ní anything anything wà kí fi búra fún ẹ. ṣe rí gap. Eh? Okay. five thousand five ní jálè five thousand five ní so àwọn pàǹtì four thousand each Okay. No matter. Show note, náà tẹ̀ so um, skirt next ni but To bá rí serious buyer To bá rí very serious buyer kò tà ní four thousand jálè ṣùgbọ́n so the same price ni gbogbo àwọn skirts ni that's our jeans to jẹ́ next the same price ni ṣòye so now we come to the shirt àwọn shirt yẹn yato because stuff wọn yato. she understand so prices wọn vary ṣé òun náà tẹ̀ ṣé orílẹ̀ tó jẹ́ satin ni ó wà very very expensive eh? kódà gan shop tí mo ti wà London kí woman yẹn tó ta fún mi mo fẹ́ bẹ̀ pa ni so fifteen thousand ni kò ta jálẹ̀ jálẹ̀ má yẹ kó dín o má yẹ dín fifteen thousand ṣùgbọ́n kan tí mo sọ. Okay. Okay, so the other ones three five. Okay. What did they tell three thousand? Jale, ṣùgbọ́n. ṣùgbọ́n gbọ́ bí mo ṣe ní kò tà. O dẹ̀ note ẹ̀ down. Mi ò ní fẹ́ the same mistake you ṣe the last time Otherwise this time around ma yọnu salary ẹ̀ ni. Ṣùgbọ́n. Báwo ni Hey, hey, ta ló ń Lady B? Lady B. Ẹ eh, ta Lady B? olùkùsùrù stupid question wo ló ń bi mí yẹn tó nílẹ̀ ibi ìmọ̀ tó jẹ́ bẹ́ẹ̀ ah, ó ní láti jẹ́ pé ẹyẹ kan náà àwọn àlè ẹni ṣé èmi máa ń tẹ̀lé wà táwọn ọ̀rẹ́ ẹ̀ lọ síbi tí ń ṣèrànù ni ó wá ń bèrè stupid question lọ́wọ́ mi ta ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ò mẹ́ni tó ń jẹ́ Lady B. Bíọ́lá olóòmọ Lady B ọ ah, ò dà. Lady B kọ nígbà tí a bá ti ń rìnrìn kùrì òṣì ó yẹ kẹ́ bá pàdé àwọn tó ń lórúkọ orúkọ tí ò gbádùn kí ni. ó yá bí ọmọ tó ń sunkún gbé alógbọ́mọ tó ń ké Abíọ́lá ò rí gbé ò rí gbé ó yá wọnú mọ́tò. wọnú màá nù ẹ́ ń ta gbangba wọ inú mọ́tò wọ inú ẹ̀ wọnú mọ́tò ó yá wọlé. àṣírí ààbò bọ́lọ́run ò bá fẹ́ ó tú bẹ́lẹ́dùwà bá ti yẹwọ́ ó ti di dandan káyé ó gbọ́. àṣírí ààbò bọ́lọ́run ò bá fẹ́ ó tú bẹ́lẹ́dùwà bá ti yẹwọ́ ó ti di dandan káyé ó gbọ́. bọ́lọ́run ò bá fẹ́ ó tú bẹ́lẹ́dùwà bá ti yẹwọ́ ó ti di dandan káyé ó gbọ́. àṣírí ààbò bọ́lọ́run ò bá fẹ́ ó tú bẹ́lẹ́dùn àbá ti yẹwọ́ ó ti di dandan káyé ó gbọ́. ẹ tiẹ̀ dúró náà ṣe bóun náà ní nǹkan kan tó ń fi pamọ́ fún mi ó ṣàǹkọ́lé lọ́la ìsọ fún mi ó ti wá dà bẹ́ẹ̀ ẹ̀sùn yẹn gan-an lèmi náà fi kún mo dẹ̀ máa sọ ọ́ dìjà mọ́ lọ́wọ́.

wá àwọn tó wà ní dágbà kan báyìí. Ah, níbi ìsàlẹ̀ odò yẹn. ìwọ ká fi ló. Ah! rati lando rati eh, lando eh, alfa rí for raski rí for raski. òògùn raski yẹn dáadáa eh. èmi fúra mi atẹ́pá kìtìkìtì dáadáa lórí street twenty four seven. ìyẹn lẹ ìyẹn lẹ jọ. ṣé wàá ṣe pé bóyá bàbá tán dá sọ̀rọ̀ yẹn ìwọ kẹ̀ ẹ̀mí ẹ̀ pé ṣé máì tiẹ̀ ni ṣé máì tiẹ̀ ni ṣé páwà ẹ̀ ni. ṣé tiẹ̀ mọ kó tèmi sọ sórí bọ̀bọ̀ rasky tèmi wò yìí ah ìgbà ọlọ́run orí ẹ̀ gbà ń bẹ̀ gan kó tó tọ́jú ọyàn for like two three four five days kó lè má cough out ah rasky ọlọ́run lẹ́yìn tó àlè. torí lè ọmọ tèlé lè kò mọ kò mọ tó ṣe ń lọ lórí street wo kò síbi tó bá gbé mi dé èmi á jẹ́wọ́ wo tó bá gbé mi lọ já máa sẹ̀ no náà ni. ṣeré no yé no. <laughs> ìjọ ló ń ṣe. Eh ṣe máa dé. anyway ẹ̀yin boys kí ló ń bọ̀ ẹgbọ́jà jáde ọjà lè mú ara. Ah, kí ló máa ṣe yẹ ah, má ṣe mi o kí ló ń wọ́ọ̀rì yẹ ah, raski ìwọ tó yẹ kó wà lé kó lọ máa rest ló fẹ́ gbọ́jà má lọ lé kó lọ sùn kó farabalẹ̀ ó ló fẹ́ tajà kí ló ń ṣe. ok nígbà tó wá ní pé kí n wà lé àwọn tèmi tó gbọ́kàn lé mi kí ni kí n fún wọn lórí street. raski farabalẹ̀ má yí farabalẹ̀ kí ló máa ń ṣe tó máa ń ṣe báyìí náà gbogbo ọjà ọjà tó ń sọ yín náà ká máa ṣúkú máa the other time tó wá bọ́ọ̀sì tiẹ̀ ọjà tó kó mẹ́ lára pọ̀ náà bàbá gan tí recover from the shock ó wá ń sọ pé bóyá kọ́jú gbọ́jà mi wà farabalẹ̀ o. kí ló ń sọ wá wá wá wá ni. ọjà go ọjà tó jẹ́ pé nínú bẹ̀rẹ̀ gangan ni lọ́mọ ayé ẹ̀ tí wàá kó fún mi ibẹ̀ mo ti tọ́jà ẹ tán mo tọ́jà ẹ tán nínú bẹ̀rẹ̀ ọmọ rasky ó lọ ni owó tí ẹ lè yọ àwọn ìyá aláyè ò tiẹ̀ ṣe ni wọ́n kọjá wa ẹ̀wọ̀n bí dá bàbá aláyè máa kọjá wa <laughs> ó mọ bá ṣe dọ̀tí wọ́n ṣe ẹyin náà yamayama létí títì ní òwò. ẹ ṣe lọ ọmọ ọmọ kí nǹkan tó ṣẹlẹ̀ máa yẹn gan bàbá gan ò fẹ́ kọjá síta mọ́ fúnra bàbá ló wọ́n ń dún ọjà sí i. lákàtúkú wà lẹ. ọmọ mi ẹrú òòrùn ni kí ló ń ṣe ẹrú àbọ̀dọ̀. skino skino no no no askino askino síbẹ̀ askino. diola diola kí mi dà. àwọn kòkòrò yìí tún ti bẹ̀rẹ̀ o ọjọ́ òun la ṣe fún mi géètì lẹ́yìn sìn wọ́n tún ti bẹ̀rẹ̀ kọ́ máa pariwo kọ́ máa kọrin síyàn létí kọ́ máa sọ̀rọ̀ síyàn létí. Bíọ́lá o. ẹ máa wá gbà mí kẹ́ ẹ ṣèbí ká dẹ̀ ní pé bóyá mo rí kòkòrò yẹn ìṣe ni kí mo ké pa dànù ni àmọ́ ohun ẹni mo kàn ṣáà ń gbọ́ ni wàhálà wò lélẹ̀. ti rí pé kankan ń jẹun lórí ẹ̀ ẹ̀ sori ọ̀rọ̀ ẹ̀ àbọ̀ wa bá ní màá wá rí ẹ lálẹ́. kò yé ló dáhùn jàre pé. àlá ojú kan ọlọ́wù ẹ̀ ìwọ ìwọ orúkọ ìwọ gbọ́n ẹ ó jẹ́ kí mi fi mọ́tò mi lẹ̀ sí ṣọ́ọ̀pù lánàá bó ṣe wà public transport ló máa fi débi iṣẹ́ tó lọ lé ni hmm, ọlọ́run gbà bá mi fún ọkọ mi o ṣáà mọ̀ Mr. Babajide Roberts. bẹ́ẹ̀ ma. all right o ṣe. hello okay yeah yeah o lè má gbé bọ̀ ń sìn. mo ti ronú sí mo ti rí pé the best thing fún mi láti ṣe ni kí n fi iṣẹ́ ìsílẹ̀ torí ẹ̀ náà mo ṣe wá báyìí gẹ́ọ̀sì mo fẹ́ wá bẹ̀yìn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jáwọ́ kúrò níṣẹ́ ẹ fi iṣẹ́ ìsílẹ̀. Ah, ah, kí ni lady bíi ń sọ ṣé ẹ fi hàn pé ó máa difficult láti fi iṣẹ́ ìsílẹ̀ ni iṣẹ́ òjò èèyàn ah, kò possible o. ẹ mo sọ́ọ̀rì gan-an èmi ò lè fi iṣẹ́ kankan sílẹ̀ o nítorí pé iṣẹ́ yìí iṣẹ́ àṣefilọ́mọlọ́wọ́ ni i reject it for you i reject it Ebe, ìgbóná báwo lẹ́yìn girls ṣe ń sọ̀rọ̀ báyìí iṣẹ́ àfilé ọmọ lọ́wọ́ ọlọ́run ọba òní jẹ́ kí ti ìkókó correct Rónkẹ́ nu Rónkẹ́ iṣẹ́ ìwo ló difficult láti fi sílẹ̀ àti pé ṣé iṣẹ́ aṣẹ́wó ló ń pè ní iṣẹ́ òòjọ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ òòjọ́ ni o ẹ gbà mí iṣẹ́ téèyàn ti ń jẹ téèyàn ti ń mu ah ẹ wo èmi ò lè fi iṣẹ́ náà sílẹ̀ tèmi. anyway mo ti gbọ́ ẹ but mo fẹ́ kó ohun dára kó mọ̀ wípé there are lot of risk ló bá involve ní iṣẹ́ yìí. àkọ́kọ́ náà ara ló ń fàbọ̀ sí i torí pé ara ń bàjẹ́ lọ́rùn ẹ̀kejì ẹ̀wẹ̀ ń pé ta ni ọkùnrin tó fẹ́ gbé aṣẹ́wó sílé tell me ṣẹ́ni bí obìnrin bá ṣe aṣẹ́wó lẹ́kọ̀ọ́ mi báyìí kó wá lọ kánò kó lọ fẹ́ ọkọ bó pẹ́ bóyá pàṣẹ ahọ́n tẹ̀ ètò nítorí ọlọ́run èfi ṣe ìsinmi àfi bí ẹni pé Lady-B ìrìnà mi bí ẹni pé exacting tí mo ti ń rò òun Lady-B sọ ọkọ mi dẹ̀ ọba tù pẹ̀sẹ̀ ah èmi náà mo ti fẹ́ fi ṣẹ́ ilẹ̀ ti pín àbí kí láǹfààní iṣẹ́ tá à ń ṣe kí láǹfààní iṣẹ́ tẹ́ pé kò fi wá lọ́kàn balẹ̀ wàhálà lé ní wàhálà lọ́la èmi ò ṣe mọ́ o mi ò ṣe mọ́. fèyí ọ̀rọ̀ ló sọ mí ni wípé ọ̀rọ̀ wa gan-an ni Lady Bee rò tán fi sọ̀rọ̀ yìí kalẹ̀ àwọn náà dẹ̀nà tó ń advice wá ti pé ká jáwọ́ ń bẹ̀ kò yẹ ká rò pé èmejì ká tó jáwọ́ ń bẹ̀ o nítorí pé Lady Bee ò ní kọ̀ọ̀kan láti lose ń bẹ̀ o bí pupa ṣe ń gorí wa ní dúdú ń gorí wa àtàwọn ọkùnrin tó lálùbáríkà àtàwọn olórí burúkú láàrin wọn náà wọn á gbò wá wọn lẹ́nu ọ̀run àwọn náà dẹ̀nà wò ṣùṣùṣù báyìí wọ́n tún advice ń fà wá lé ọkùnrin lọ wọ́n advice wá sí pé ká jáwọ́ ńbẹ̀ ẹ̀yin wálẹ̀ yìí gbọ́ èmi tèmi o èmi ti ṣetán láti jáwọ́ ńbẹ̀ o. Mm-hmm. ẹ̀yin lẹ́mọ òṣì tó bá yín èmi ò fi ṣe òṣì kankan sílẹ̀ ẹ̀yin lẹ́mọ o. tábà tí èèyàn fẹ́ fi ṣẹ́ sílẹ̀ níbo la fẹ́ wáṣẹ́ lọ. very good question ẹ̀yin tí ẹ bá ti decide pé ẹ fẹ́ fi ṣẹ́ ìsílẹ̀ máa fẹ́ kẹ́ jókòó kẹ́ ronú dáadáa irú iṣẹ́ tẹ́ fẹ́ ṣe bójú ọ̀dà náà lè fẹ́ tà ẹ jẹ́ kí n mọ̀ mo ṣetán àti ràn yín lọ́wọ́ tábà wá rí inú yín tó fíò pé òun fẹ́ further education yín ẹ má wọrí máa support ẹni bẹ́ẹ̀ yẹn hundred percent. ó ti ẹ̀ dà bẹ́ẹ̀ èmi ti jáwọ́ pátápátá ló ṣe wà yìí àtẹ̀mí náà. Ah! èmi máa ma ronú sí tèmi nítorí pé bá lọ bá lọ àbọ̀ ẹ wo èmi ò ronú sí nǹkan kò sọ́nà bẹ́ẹ̀ nítorí mo lè ti èjì mi kí n máa tọrọ owó lọ́wọ́ yàn ṣe gbọ́ torí mo mọ̀ pé iṣẹ́ yìí mo máa rérè bẹ́ẹ̀. àwọn oníbàárà. anyway ẹ̀yin tí ẹ ti decide pé ẹ fẹ́ fi ṣe ìsílẹ̀ máa kí n kú rere because you have taken the right decision so tó bá di ọ̀la ẹ wá rí mi ìwọ tó dẹ̀ ní pé o fẹ́ máa ronú sí i hmm. màá fẹ́ kó ronú positively o ṣé wàá rí fún Rónkẹ́ tó ń lọ yẹn tó ní wípé dandan dandan iṣẹ́ aṣẹ́wó yìí lòun fẹ́ máa ṣe ẹ bá mi sọ fún mi ẹ bá mi sọ fún wípé èmi ẹ ti di tọ̀sán tòru káàdì gbọ́dọ̀ rìn pàdé láyé àti láyé àti láyé ṣe ti gbọ́. Hmm. orí pọ̀ yí ọ báyìí tó rí pọ̀ ní di introduction ọ̀ báyìí fúnra rẹ̀ gan lọ gbá kọ́kọ́rọ́ mú báyìí ló mú sẹ́ lójú páálí. ìwọ ọ̀túnba fáyín bara ọ̀túnba táyà ti ṣá mọ́lábọ́lá kí nìkan tó ń ṣe mí báyìí kí ló tún wá ṣe mí báyìí óò ṣe bó tún sọ orí iṣẹ́ tí mo ṣe fọkọ mi tó kí ló wá ṣe mí báyìí. ọdún <laughs> àṣẹ ìbọn ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ yẹn ṣé pé mo sọ fọkọ rẹ lọ́kọ ọlá báyìí tí ẹ̀dùn ná ṣé n tọ́tún bá ń ṣe kọ̀dà kó sí ọmọ ni tọ́tún mo ṣe sọ fọkọ rẹ nísìn. ọ̀pọ̀ kò lè máa bọ gẹ́ẹ̀tì ẹ̀ kọ́sọ́mà ẹ máa bọ iṣẹ́ ìyàwó mi ni ó. rédíò without wájà ó bẹ lára ẹ ṣùgbọ́n mo sọ fún ṣùgbọ́n tó ń ṣe bí. èdè mo ṣe bí mo fẹ́ gbowó mi ni ń gbowó mi lọ́wọ́ rẹ ni. gbẹdọ kí ló ló fẹ́ gbà sórí bí mo ṣe wà yìí ten kọpọ̀ ṣíṣì ẹ mi ò ní fún ẹ over my dead body máa fún ẹ lówó. ọ̀ ní fowó lẹ̀. ọ̀bí mo ti jẹ́ pé o. ọ̀jẹ̀ pé pé ọlọ́run kẹ́kọ̀ọ́ tó bá lórí fún tó wá ṣe o ìwádìí ẹ̀gbọ́n ọmọ etí mọ̀ sáwọ́ fún mo fẹ́ ṣe ah, etí mọ̀ sáwọ́ fún mo fẹ́ ṣe kó ṣe ni etí mọ̀ sáwọ́ fún etí mọ̀ sáwọ́ fún ní ṣe é ah, ah. ṣe ni ọtí màkà rọ àbọ̀wọ̀tà àbọ̀tọ̀ba ọ̀tọ̀ba gbogbo òdu fẹ́ eh, gbogbo òdu lọ rẹ̀ kẹ́ mọ́ rẹ̀ kẹ́ mọ́ lù Girl, I can't believe, I can't believe, baby, like come to my way and me i go like make we go find somewhere where me and you go there. A day i go tell you say i want you A day you go know how much i need you A day i go come out my rose flower give am to you tell you i love you there's no delay for here we dey i want to share. wambi wambi. wúra ẹ̀ náà ó bóyá múra jáde ìyàwó lé. kí ló ṣe nǹkan tí mo wọ̀ ah, ah. <laughs> ṣe bí bẹ́ẹ̀ ṣe pé mi ni mò ń jẹ́ ah, ah. ṣebó láṣẹ́wó ni mí so mo lè decide láti máa múra báwọn aṣẹ́wó ṣe múra so that bó ṣe pè mí yẹn á lè jọra wọn. mẹ́ẹ̀n wo tí ojú ò bá tiẹ̀ tiẹ̀ o ò ro nǹkan tó máa sọ sí èmi èmi ọkọ ẹ̀. kí ló kàn mí kan nǹkan tó máa sọ pa mi ah, ṣé o ò mọ lógo mi látọjọ́ ọjọ́ yìí let them say nǹkan tó bá ń wọn ẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ so yóò kàn mí ṣé o ò mọ nǹkan tó dùn mí jù ní babájídé yìí nǹkan tí ọkọ mi tó fẹ́ inú ara ẹ̀ sọ sí mi kó máa gba ẹnu ẹ̀ kó máa pè mí láṣẹ́wó. Ah, ó dùn mí o. but look mo rí àrídájú. àrídájú wo lo rí àrídájú wo lo rí ṣé nítorí ọ̀rọ̀ kọ́ rí bó ṣe jẹ́ and probably wà confused o really mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé ìyẹn wá mi pé kò jọ into conclusion. Eh? but look mo fún ẹ láyè mo pè é jókòó i gave you ample opportunity but you could not defend yourself What tún purọ́ for me? fine fine mo mọ̀ wípé mo parọ́ fún ẹ but ah, Jídé Jídé kó má pè mí láṣẹ́wó lèmi tó jẹ́ wípé ní ọjọ́ tí èmi àti ẹ ti jìjọ fẹ́ra wa pati wa ní ọ̀tà àti búra wájú ọlọ́run àti gbogbo àwọn èèyàn tó wá sí pati wa ni mo ti pinnu wípé ọkùnrin mi ò a kùnrin mi tí mo dẹ̀ ti sọ within myself pé mi ò lè ever fi ọ̀bẹ ẹ̀yìn jẹ ọkọ mi níṣu ọlọ́run ní jẹ wọ́n á pè mí láṣẹ́wó. ó mìíràn pé nǹkan tó ń sọ ni pé o ò bá wọn ṣe rí. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ and this time around òótọ́ ọbẹ̀ ni mò ń sọ fún ẹ ọlọ́run bínú mi nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo kàn wá serve as um, be secretary. Mm fún àwọn girls yẹn máa bá wọn gbé fóònù wọn dẹ̀ máa bá wọn receive text messages wọn ó tán mi ò ṣàṣẹ́wó o ìwọ mi kò kàn ṣàṣẹ́wó orí ọlọ́run rí mi ẹlẹ́dàá mi ò ní jẹ́ o. bàbá jíde ìwọ náà ṣe mi o ó ṣe ẹ nà ó ìwọ náà parọ́ fún mi nà ó. ìwọ tó jẹ́ wípé o sọ fún mi pé drug peddler ni ah, ah, jíde o tún wá ń kọ́lé pamọ́ o sọ fún mi. Ah sorry ẹ má bínú lórí ọ̀rọ̀ yẹn sórí ọ̀rọ̀ lè yẹn mo kàn fẹ́ kó jẹ́ bí ìyàlẹ́nu fún ẹ ni kò ń ṣe pé mo ò ní sọ fún ẹ náà. ṣé ṣé gbogbo nǹkan tó ń sọ pátápátá ṣóòótọ́ ni ṣé kò sí ètò tún fi ń pamọ́ fún mi ṣá. gbogbo nǹkan tó yẹ kó mọ̀ ló ti mọ̀ náà but ẹ̀yin wá ń kọ́ o. gbogbo èèyàn sọ fún mi. sí ogun ìwọ náà rí làwọn ẹni jàgbá yìí nínú. ìwà gidi tó tó ìgbà mi mo tiẹ̀ máa ń wò pé kí ni nǹkan tí mo rí lára ẹ̀ gan-an tí mo fi fẹ́. lẹ́nu ẹ̀ swag ti pọ̀ jù náà ìwọ náà mọ ọ̀gbìn tó tẹ̀ tó sọ̀rọ̀ gbọ̀ngàn ó ti melt bíi <laughs> bíi candle sẹ̀lẹ̀. ta ló melt mi gan kọ́ báwo ló ṣe rọ́ mọ́ ó yẹ kó mọ̀ wípé sexy lọ́mọ ọmọ tó ṣan àgbọ̀nà mọ́ wo yẹ lọ fún ẹ láti gbèsè pé gbogbo pọ́npọ́n kékeré tó wà láàrin wa láàárọ̀ ètò ló ń gbọ́nra tó ń ṣe bí àtúlégún náà sẹ́yìn máa kọ́ ẹ lọ́wọ́ ọ̀rọ̀ gọ̀jì sọ kí ni ẹ̀yẹ kí ọ̀dà náà ní oṣù máa bẹ̀mí dáadáa Ọ̀túnba. Oh mo rò pé ó yẹ kẹ́ yọjú síbí ìkájọ jókòó ká yanjú ọ̀rọ̀ yìí. <laughs> mi ò wá sọ́fíìsì o ìyẹn ti kọjá o aṣọ ọ̀bọ ọmọyẹmọ ọmọyẹ rẹ ò tí ì rìn ìwọ ọjà ó sì rìn lẹ́gbẹ̀ẹ́ títì ni tó bá wà lẹ́ẹ̀kó rìn ìwọ ọjà o mo fún ọ ní twenty four hours kó fi ṣe nǹkan tó yẹ kó o ṣe. ọ̀túnba ẹ ṣáà fẹ́ ló nǹkan mọ̀ ń pa mi láti fi bà mí lórúkọ jẹ́ ṣá. Hmm. anyway twenty four hours ẹ ò ní. ọlọ́run rí ilé kẹwàá gan-an ìbọn ah, náà máa wọ̀ ń sìn ilé tá à ń gbé àwa la kọ́ àtúntì ń kọ́ another one ìwọ rẹ̀ oníṣẹ́ tó dá lọ́wọ́ èmi náà ní boutique tí mo ti ń tajà sórí gbogbo dirty jobs tá a kàn mú lẹ́gbẹ̀ẹ́ yẹn àṣejù nìyẹn ó ti wà bẹ́ẹ̀ tàbá ṣe ni a fẹ́ jáwọ́ pátápátá ń sìn àdúrà àti mọ̀kàn gbà ní wípé kí ọlọ́run ọba kó wá fi ọmọ alálùbáríkà sí wa láàrin. àmín o pẹ̀lú ìyàwó. ọkọ kí ni nǹkan tá a máa ṣe sọ́rọ̀ ọ̀túnba báyìí. ṣòro ọ̀rọ̀ ọ̀túnba èmi gan-an mo ti ń rò nǹkan tí mo dẹ̀ rò ni pé ká ló bá ká bẹ́ẹ̀ wọ́n sì mọ orí nǹkan mẹ́ta tó lè ṣe. ká lọ bẹ́ẹ̀ ṣá. ká lọ bẹ́ẹ̀ ni. ó fi ìpè tá a bá lọ bẹ́ẹ̀ ó máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wẹ́n tí ò bá dẹ̀ gbọ́ wá àfọwọ́ nǹkan tó fẹ́ náà ni. o ò ní pé o máa sign contract ẹ láláì ṣe pé document ẹ pé. òkè nìyàn fẹ́ ṣe tábà lè gbà tí bá bá sign ẹ a máa bá tiẹ̀ lọ àwa náà máa bá tiwa lọ kò dẹ̀ nílé bá wa lórúkọ jẹ́ àbí wò ó pè yẹn dà bẹ́ẹ̀. àwọn ọkùnrin kan àti obìnrin kan ni kan wà táwọn là ń fẹ́ rí. ẹ jẹ́ kí wọ́n wọlé àbí ṣé mú kí n lọ pàdé wọn ni. Ah, èmi rò pé bóyá. lọ sọ pé kí wọ́n wọlé o rò pé ah, nǹkan lámà lọ́rọ̀ ọmọdé yìí rẹ̀ kọjá máa ti bẹ́ẹ̀ pọ́pọ́ lọ́rọ̀ ẹ̀ ń wọlé fáṣẹ̀ all the time. yes coming kí lẹ fẹ́. a ní kàwá kàwá bẹ́ẹ̀ ẹ̀yin ṣé mo sọ fún yín Robert mo sọ fún ẹ mo ní alẹ́ lọ́mọ ewúro rẹ̀ ọ̀yà gbẹ̀yìn nísìn kọ́ <laughs> àtiwọ́ náà agbọ́kọ̀lérí pàǹtẹ̀tẹ̀ ẹ̀ wá wọlé bá láyọ̀ nínú dẹ́ẹ̀ni kí lè fẹ́ báyìí pek kadar civar. <laughs> Robert ọ̀rọ̀ tó wà lẹ́yìn sọ̀rọ̀ ẹ̀bẹ̀ mo sọ fún ẹ mo ní ìyẹn ju yàn lọ pé àdúrà wa lọkàn ń ṣe tìjàkadì yes ẹ ń bá sọ pé àparò kan ò ga jù kan lọ ó ṣe mistake ni o àparò tó bá jẹ fertilizer àdìsíkọ̀ wa kò máa ga jù kan lọ ọlọ́run ló tún ti fàbí tàwa kò ń ṣèyàn. Yeah jẹ́ kí wọ́n á sọ fún ẹ mo mọ̀ pé tí ó lè bẹ̀ tó wà ń ẹ máa ronú pé iṣẹ́ tí mo fẹ́ gbà lọ́dọ̀ ẹ bẹ́ẹ̀ pé o ti àpò fún mi no mi fẹ́ yẹn mọ́ Robert now ètí mo fẹ́ ni pé ṣé o lè yín yẹn gangan wàá approve ẹ fún mi pé kí n wó kí wàá tún mi kọ máa ṣe fire bridge tó máa wọlé síbẹ̀ lẹ́yìn yẹn. adé kalẹ̀ kí ló ṣẹlẹ̀. Ah, olórí ẹbí ah, ariwo yìí ló jí mi. ẹ kí ni tó ṣẹlẹ̀. olórí ẹbí kò sí wàhálà ẹ jókòó àwọn ilé ni mo fẹ́ kí wọ́n. wo pàdé kalẹ̀ sórí ọ̀dọ̀ obìnrin o wọ́n ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú obìnrin ọgbọ́n àbúgbọ̀ sórí ọ̀dọ̀ obìnrin o àtiwọ́ náà arábìnrin wọ́n ń ṣe bẹ́ẹ̀ sàgbàlagbà wọn náà rẹ̀ kó fi sùúrù sí i. Bíọ́lá. dadi. ah lórí ẹbí báwo ló ṣe morúkọ ẹ. orúkọ lẹ́yìn ń pè. Lady B ni. Lady B ìwọ ló fà á ṣé o mọ̀ pé bíọ́lá ni àbúrò ẹ̀ ní ọmọ àǹtírábí. àtiwà ti ń tàkàrà ọmọ wọn rè. àǹtírábí. bẹ́ẹ̀ ni ọmọ wọn rè. ṣé bíọ́lá wọn rè. bíọ́lá rè. bíọ́lá ah, tó bá béèrè lọ́wọ́ màmá rẹ̀ mi mú akọrin fún pọ̀ wà kékeré mà ní rubutu rubutu ẹmú òyìnbó lọ́mọ fò lọ́fẹ̀ẹ́ jábọ́ lọ́ọ̀mí báyìí. ṣé pé bọ̀dá mi ni wọ́n. lórí ẹbí ọlọ́run lọ́mọ yọ mí ọlọ́run lọ́mọ nìkan ọmọ ẹ̀ mà ní fi ọkọ rẹ̀ ọlọ́run ní kò fẹ́ràn ọkọ ẹ̀ dínúdínú ní táwọn ìkọlẹ̀ àbámọ́ wí àbí sí èbí dàpọ̀ wà ràn wá ni sórí mi ni ìbá ti ṣẹlẹ̀ ó yọlá dákun abalabi bá bá sí ọ wọn bínú mo fa alájọ bíbí ọmọ bẹ̀ ọ́ lákùn. Ah. ara ń tà ń sọrí o eh, Bíọ́lá ọjọ́ olóòtú wa lè gbẹ̀yìn. dádì òkè yìí ni ò jẹ́ ká rí tọ̀hún. ẹ eh, eh, ò gbúrò òkè yìí ni ò jẹ́ ká rí tọ̀hún ń tà ń sọrí ìyẹn tó bá ti gbàgbé ilé láyé ẹ̀ ó sàpò ìyàtọ̀ ni òògùn tá bàbá wa wí ni tí wọ́n bá ní ẹ wálé ẹni àgbàlagbà kan pa yín bàbá kan pa yín ẹnìkan pa yín ẹnìkan ò pẹ́ ẹnìkan kan àjẹlé ẹ̀ ṣokoto ẹgbà kalaba lọ nbolodo tó bẹ yẹ ẹ máa wálé ilé làbọ̀ sínú oko sórí. lórí ẹbí ah, ọlọ́run ló mọ̀ ní kẹ́ ẹ wà lọ́dọ̀ mi èròǹgbà mi sí ọmọ àǹtí mi kódà ní tí mò ń rò pé mo fẹ́ ṣe fún ẹ lórí ẹbí àtàbúrò mi ni Bíọ́lá. àbúrò ẹ̀ Bíọ́lá. Bọ̀dá mi. Ọmọ ló fújà. Ọmọ akitì olú. Ọmọ apọ̀kùn yìnbọn dẹ. Mo sùpà lẹ́yìn ògùn mo máa gbóló adírẹ́ ní ọwọ́ ẹ̀ bá tó tó ṣe. Lákùn má bínú sí mi. Ibi tí n bá bá sí ọ. Àṣé ìpàǹparẹ̀ ni ó lòún pajá. Hmm ó dáa ó látúnṣe àmọ́ ẹ wò ó lóyún kù ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa sáfẹ́ bí tẹ́ máa sáfárá ṣe ti rí báyìí bíọ́lá pọ̀ lágboolé tọ̀dọ̀ yín náà tẹ́ ẹ̀ ní súnmọ́ ibi tọ́ka yẹ kẹ́ ẹ súnmọ́ àwọn àbábọ̀ gẹ́gẹ́ bí olórí ẹbí ti sọ ọmọ tó bá sọ lẹ́nu sọ àpò ìyàkọ́ So tẹ̀ẹ́dẹ́gbé ayé mi àtọmọ àǹtí mi tí mi àbá ti á pè. òtítọ́ òtítọ́ ọlọ́run ní pẹ́ nígbè òtítọ́ òtítọ́. kẹ́rí ìkan tó ń bẹ ń bí ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ parí gbogbo ẹ̀ síbí ẹ̀yin àgbà bọ̀ ẹ ní òrò lánàá. bẹ́ẹ̀ ni òrò ni òrò ni. ọkùnrin rí mi fi kó tó balẹ̀ kó wá kí mi kó kí mi báyìí kó máa jẹ́ ń pè lánàá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ náà dárí yìí kó súnmọ́ wájú mi kó súnmọ́ wájú mi láì àná mi. yẹ wọ́n